إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صل اللهم وبارك على هذا النبي المصطفى وعلى آله وأصحابه ومن سار على نهجه إلى يوم الدين أما بعد أدوك فون ولون وبا أباتي وقيا تنين ديد لدو تسيني رنبا ورقبون كتنسي ìjókòó tèmi tí ọlọ́run fi sọ̀gán gan wa yìí ọlọ́run jẹ́ wúlò fún wa èyí tí ó wúlò fún wa lórí ayé náà àti ọ̀rọ̀ alùkìyàmà mẹ́sàgì àárí kọ́lọ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ látòrí àwọn chairman local government wọ́n bí ní tìrẹ́ ìkàtí local government lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ àwọn bàbá wa tí wọ́n ń bẹ níkàlẹ̀ lẹ́gọ̀ọ́ àti gbogbo àwọn ọmọ wa tí wọ́n ṣe agbátẹrù ìjókòó yìí dọ́dọ̀ àwọn àǹtí wa ìyá wa lẹ́yìn lọ́hùn wá sọ́dọ̀ àwa tí àjọkùnrin níwájú lọ́dọ̀ wa ń bí akíra wa pẹ̀lú asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. àsìkò ti lọ bàbá wojú aago wa ní ìsìnyá rí wípé àrọ́jọ́ mùsùlùkùn mọ́ ṣùgbọ́n bó ti wò ó rí náà àwọn tọ́lọ̀ ń bá yẹ sí ó yẹ kéèyàn yẹ wọn sí atara ìjókòó yìí àfi gbogbo àwọn àfáà súnà tí wọ́n ń bẹ nígboro èkó yìí tí wọ́n ń pe àwọn èèyàn lọ sí di ntọ́lọ̀ ni wọ́n ṣe inú ẹ̀sìn tí wọ́n ń dáhùn èèyàn padà lọ sí lánàá náà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo wọn pátálà kí o kọ́lọ̀ ń jẹ́ ariwo wọn o gbogbo àwọn àfáà wa ní máìkẹ́sọ ahali sunnatul jamaa lámùkòkò àtàwọn àfáà tí wọ́n bá tún rí bí tiwọn bẹ́ẹ̀ abẹ́rẹ́ subhanahu wa ta'ala kó bá gùn wọ́n lẹ́mìí dáadáa gbogbo tí wọ́n bá wa sọ láàárọ̀ lówùúrọ̀ àmì lálẹ́ lọ́sàn-án ní gbogbo ìgbà táà sì ń wáyè láti máa gbọ́ ọlọ́njẹ́ wúlò fún wa bàbá ní ahlu sunnati wal jama'a àwọn wo ní ń jẹ́ bẹ́ẹ̀ torí tí wọ́n ń pe mòdúró nìyẹn wọ́n pè ní khasaisu ahli sunnati wal jama'a àwọn elétò gbà wípé ó ti yé àwọn àwọn oníjẹ ahli sunnati wal jama'a torí pé ahli sunnati làwọn àmọ́ kí ni àwọn ẹ̀ṣà tí ń bẹ lọ́dọ̀ ahálù súnà tí ò sí lọ́dọ̀ mùsùlùmí mìíràn tó tẹ́lẹ̀ abára wa sọ nìyẹn. àmọ́ fáǹfààní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì táàtò máa ń gbọ́ nǹkan yìí ta ní jẹ́ ahálù súnà wal jamaa síjọ ni wọ́n ní talamiru wọn níbo ni headquarters wọn wà ibo náà ti ń gbowó tó fi ń ṣe dáwà gbogbo gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ́nu mi ò máa retí wípé a máa ń sọ lábẹ́ tí ń jẹ́ ahlu sunna wal jamaa àmọ́rọ̀ ò rí bẹ́ẹ̀ mo fẹ́ ká bìlífù pé pẹ̀lú ògùn ọlọ́run bọ́lá ń bá láàlè farabalẹ̀ bẹ́ẹ̀ tá a bá ti parí ìdánilẹ́kọ̀ọ́ yìí a rí nínú ẹni tí ò bá jẹ́ ahlu sunna tẹ́lẹ̀ tí ó wù pé kò ń ṣèwádìí síwájú sí lórí ta ní jẹ́ ahlu sunna tó ṣe wípé eventually ó lè padà wá di ahlu sunna wal jamaa tábà ní sunna sunna sunna nídìí lárúbáwá òun náà ni ìlànà táwọn kan rìn ó lè jẹ́ lànà dáadáa ó sì lè má jẹ́ ìlànà dáadáa arabicali ti ń jẹ́ sunna nìyẹn ìlànà táwọn èèyàn rìn ó lè jẹ́ lànà bíi ó lè jẹ́ lánàá tó dáa táàtò máa fi yẹn gà ní ti ń jẹ́ súnà nìyẹn. wọ́n sì máa ń tó gbólóhùn súnà náà sí àṣà àbí ìṣesí tata àmọ́mọ́ èèyàn ká. tá má ti yọ gbólóhùn súnà nínú kọ́ńtẹ́kìtì eléyìí wọ́n máa sábà ń lò ó láti fi ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run Qur'an tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ lọ yóò ní sunnatullahi fil ard eléyìí ni ìṣesí ọlọ́run lórí àwa ẹ̀dá tó dá lórí yẹ kèéfé pé eléyìí ni ojú ọ̀nà ọlọ́run eléyìí ni ìṣesí ọlọ́run ìwà táwọn máa ń wúre fáwọn tí wọ́n bá so báyìí lórí ilẹ̀ ògbólóhùn súnà nínú èdè lásán ìtumọ̀ rẹ̀ nìyẹn àmọ́ ohun tó kàn wá jùlọ òun ni tí ń jẹ́ tùmọ̀ súnà lábẹ́ òfin Islam wa kódà àwọn ìyá wa nínú ìsìláàmù ilẹ̀ yorùbá wọ́n bá ń pín oyè tó ń pín tí wọ́n ń pín wọ́n tún ní ìyá súnà ń bẹ àjẹpọ̀ gbólóhùn súnà súnà yìí ó ti pẹ́ tí ti ń bẹ ìlú ṣùgbọ́n kí ni súnà gan-an kò fẹ́ hàn sáwọn èèyàn gbọ́n tó bá ti kó bá hàn sí wa dáadáa àbá ti mọ̀ ní mùsùlùmí kan láyé àfi jẹ́ ahàlùsúnà wal jamaa. ká ní àwọn ìyá súnà àwọn ìyá súnà àwọn ìyá wọ̀nyí àwọn ni wọ́n máa sábà àwọn obìnrin bólóde aláfa àbá jáde àwọn náà ní tébù tiwọn lọ́tọ̀ tí wọ́n gbé abọ́ ìgbà nǹkan tiwọn náà sí lọ́tọ̀ àpòlò owó náà owó súnà náà ní jẹ́ àbí lóhùn súnà súnà ní ti ń bẹ ilẹ̀ káàárọ̀ òjì rẹ̀ ti tẹ̀ ni. wọ́n ní jẹ́ ولن الهدي الذي كان عليه رسول الله صلى الله عليه وسلم وأصحابه علما واعتقادا وقولا وعملا وتقريرا إذن جاء سنة ما من تنشي الله عليه الصلاة والسلام اتيا عن الصحابة رجل الله نبات ومبلوكي كلايه nínú mímọ̀ àtàdì ọkàn àtọ̀rọ̀ sísọ àti iṣẹ́ ṣíṣe àti àwọn nǹkan tí wọ́n ṣe lójú ayé àná Muhammad sallallahu alayhi wa sallam tánàbí òtakò òun là ń pè ní àtẹ̀kírìrì affirmation ànábì kò ṣe fúnra rẹ̀ kò sọ lọ́rọ̀ fúnra rẹ̀ ṣùgbọ́n wọ́n sọ lọ́rọ̀ lójú rẹ̀ wọ́n wù níwà lójú rẹ̀ wọ́n ṣe lẹ́sìn lójú rẹ̀ kò sì takò pé kò dáa gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ń jẹ́ súnà nínú túmọ̀ tí ń jẹ́ súnà yìí a rí i pé ìmọ̀ tí ó ń ṣe ọlọ́run bá mọ́ wá fún wa ní ìsìláàmù ní jẹ́ kí ni ń jẹ́ súnà gbogbo ìmọ̀ tí yẹn bá mọ̀ ní máa kéwú tí mọ̀ súnà náà yóò bá ti sí ń bẹ̀ kì í ṣe mọ̀ kéwú ló ṣe kí ni òun ló mà. bákan náà èkì kọ́ọ̀dà ní ìkí ń jẹ́ súnà náà ní kíláàdì ọkàn tó ń ṣe ọlọ́run ni àdìọ́kàn wa nípa Allah subhanahu wa ta'ala àdìọ́kàn wa nípa àwọn màláìkà ọlọ́run àdìọ́kàn wa nípa àwọn òfin ọlọ́run tí ń jáwọ́ tíra rẹ̀ àdìọ́kàn Islam nípa tí ń jáwọ́ òjíṣẹ́ ọlọ́run àdìọ́kàn tí ànábì sálàmù fi jíṣẹ́ fún wa nípa ọ̀rọ̀ kọ́dà gbogbo nǹkan wọ̀nyí ní jẹ́ sunna èyí tó gbọdọ̀ jẹ́ mùsùlùmí nípa ìṣẹ̀mí inú ètò gbọdọ̀ jẹ́ àdìẹ ọkàn mùsùlùmí nípa iná ni àlìjẹ́nà ni kódà èyí tó gbọdọ̀ jẹ́ àdìẹ ọkàn mùsùlùmí sí àwọn olórí tí wọ́n ń darí wa yálà wọ́n jẹ́ mùsùlùmí ni àbí wọn ṣe mùsùlùmí bóò la fi ń bá wọn lò gbogbo àwọn nǹkan wọ̀nyí ní bẹ lábẹ́ àkídà gbogbo ẹ̀mí ń parapọ̀ jẹ́ sunna bóò ló ń ṣe ọlọ́run alẹ́ sọ́lá àtúnṣe aláàmì ṣiṣẹ́ dáwà Islam a kẹ́kọ̀ọ́ rẹ̀ lábẹ́ sunna ànábìlówà njọ́ tún yí ọlọ́run bá sọ di ànábì ń gbòòrò mọ́ta sallallahu alaihi wasallam kí ló fi bẹ̀rẹ̀ kí ń jẹ́ rìsáàlà fún ṣébi òṣèlú ló ti gbé dáhàwá ni ṣébi ẹkọ́nọ́mì ló ti gbé dáhàwá ni ṣébi ìníwàáre ló ti gbé dáhàwá ni àbíbi tawhid àbíbi ọ̀rọ̀ iman àbíbi ọ̀rọ̀ àkídà gbogbo àwọn eléyìí lábẹ́ sunna ló wà ó fi dóbi àmàlà ń gbogbo náà ló rọ̀ mọ́ ìwà ìṣe ànábì àwọn òwò wà wò lànábì fi kọ́ àlùmà níwà àmánà ní ìwà kálawọ́ níwà kájọ́ lóòótọ́ níwà kájẹ́ tó mọ fẹ́ràn èèyàn níwà kámọ̀mọ́ lójúmáwò èèyàn níwà kájẹ́ ni tí ó ní sùúrù gbogbo àwọn nǹkan wọ̀nyí abẹ́ tí ń jẹ́ súnà ní ọ̀pọ̀lọpọ̀ àpọ̀ òun náà ní lọ́dọ̀ àwọn àfa tán bá ní sunna atúmọ̀túmọ̀ ìdàkejì bídíà torí pé ẹni bá dìmọ̀ sunna òun lẹ́nu tó ṣe tá a ṣàlàyé kalẹ̀ yìí bó ṣe lágbára tó àti bó ṣe lágbára ma ẹni tó bá ti wá ṣe ń tó takò wọn ló ṣe kí ni òṣèbídíà ẹgbẹ́ ń tara mọ́ sárùkà wa nínú àwọn kọ̀hámù sábà àti Madina àwọn the seven juries nígboro Madina ìkànnù wọn ni Sa'id bon al-Musayyab alimam Sa'id bon al-Musayyab ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ lójú ayé ìmáàmù yìí tí a bá fi parí ìtumọ̀ tó ń jẹ́ sunna kí ni ìṣẹ̀lẹ̀ náà arákùnrin kan ló wọlé lásìkò àṣubọ̀ olóhùn wá kírun ṣubú ó wá ń ṣe nẹ́fìlà rọ́kẹ́ àti àlùfẹ́jọ ó wá pẹ́ lórí ẹ̀ gan ẹ̀ńtà àtìmọ́nù súnà nẹ́bì ni sallallahu alaihi wasallam bíbí láàlú bá ti pèrún wípé as-salatu khayrun minan nawm ìyàwó Aisha radiyallahu anha wọ́n ní ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ibi tó dùbúlẹ̀ sí nígbà tó ṣe tahajjud tẹ́ yóò rọra dìde níwọ̀nba yóò sì ṣe náfìlà rákàtà al-fajr nínú ilé kó tó lọ mọ́ṣáláṣí tí ò ní pẹ́ púpọ̀ lórí ẹ̀ sunna anábì nìyẹn kìí sórí rákàtà al-fajr láti máa fẹnu lé suratu tauba láti máa tó bá kọ́rọ̀ wọ́n wà lò short short sura naam ẹni ìwà wọn mọ́ṣáláṣí ìgbà tí ó máa ṣe náfìlà yìí lòun bá gun ẹ̀rín gbọ́nà jì í gbígbà pé kò ní sálámà máa. alimam Sa'id bin Musayyab radiyallahu anhu àwọn àgbà fásunà nìyẹn gbogbo ìmọ̀ tẹ́dá bá mọ̀ nínú yìí tí ò bá mọ àwọn wọ̀nyí nínú ẹ̀sìn ìmọ̀ rẹ̀ kú díẹ̀ pàápàá jùlọ àwọn ọ̀rọ̀ gbọ́yé jẹ́ níbi tó bá jẹ máa kì í dà ní ọ̀rọ̀ manhaj ni wọ́n sì ń bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ wọ́n yan tó yàn tán sórírú ìbéèrè kan tí àwa kan náà máa ń bira wa lónìí bẹ́ẹ̀ nìkan bá ṣe ń tókù díẹ̀ káàtó nú ẹ̀sìn táwọn yóò sọ wípé ṣé màá wọ náà ni ìbéèrè náà ti ń bẹ tipẹ́ láyé torí àwọn ìbéèrè yẹn wọ́n máa ń fi short ẹnu èèyàn ọ̀pù ni ló bá ní ya abba abdullah yóò bàbá abdullah ṣé ìkó wa wọ náà torí pé mo yẹn náà fìlà ni. <laughs> òun náà tí bá jọ ọmọ ike ó tọ́lọ̀ ní kó mọ yíyọ̀ wò tíra ọ̀pọ̀lọpọ̀ ń nsọ èèyàn máa ń sọ léèní àgéṣì sínú kò ní jọyàn lójú lọ títí àmọ́ àwọn àfọwòtó gbọdọ̀ dákẹ́ torí nǹkan wọn sáwọn èèyàn dé òní ẹ̀wọ̀ imam radiyallahu anhu wọ́n ní rárá ọlọ́ọ̀bù ò ní jọ ń yà pé ọlọ́ọ̀bù pé òun ṣùgbọ́n sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bẹ ò ní jọ ń yà pé ìyẹn nẹ́fìlà torí pé nẹ́fìlà yín yà iṣẹ́ ìbádà ni <laughs> ọlọ́ọ̀ ní jọ ń yà pé ìyẹn àmọ́ yóò jọ sílà náà dìde ẹja yìí dáadáa gbogbo ẹni wa kí ń jẹ́ máa dáadáa lẹ̀ eléyìí tó gẹ́gẹ́ bí èsì ọ̀rọ̀ wàhálà yín mọ̀ pọ̀ àwọn ń àwa tó ń kóra wájọ a tó ń kóra wájọ ṣe ẹtún ní dídí àní sáwọn àwọn ẹnẹtorí ẹ ni àlàyé ọ̀rọ̀ ni Ọlọ́run ní ṣe gbogbo ọlọ́mọ náà kò ní ṣe wá lérò náà àmọ́ tó kàn wọ́n nípa bẹ́ẹ̀ tí yẹn yìí ó ní láìfi inú ẹ̀sìn tòṣe tẹ́lẹ̀ fúlà tẹ̀yìn látakò àmọ́nà tẹ gbà yẹn náà fìlà yìí kìí sọ̀nà tó ń ṣe Ọlọ́run fìlà kalẹ̀ fún wa tí ń jẹ́ sunna náà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú tí wọ́n fi máa ń ti ahlùsúnà òun ni alìjàmáà wọ́n ni ahlùsúnà wàlìjàmáà tí wọ́n bá kàfẹ́ abúlé ẹ̀ ni wọ́n pè ní ahlùsúnà kí ní jẹ́ jàmáà òun náà ni èèyàn kan sí méjì sí mẹ́ta tí wọ́n pẹ̀lú ń pa nídìí lárúbáwá kódà ara wa jámọ̀ sọ wípé ọ̀pọ̀ èèyàn ní jẹ́ jàmáà èèyàn kì í jẹ́ kí ni èèyàn kì í jáwádé. <laughs> ẹ̀rí nǹkan báyìí ọ̀nà ọ̀pọ̀ yẹn ní jẹ́jẹ́ náà ìyẹn kẹ́ ìjà wá dé. àmọ́ ní abẹ́ òfin ẹ̀sìn àwọn jẹ̀mọ́ àkọ́kọ́ tí wọ́n gba ìsìláàmù látọ̀dọ̀ náà Muhammad sallallahu alayhi wa sallam láwọn tó já sí pé àwọn ni wọ́n fojú wí náà ogun àwọn ẹlẹ́bùn àgẹ́sì ànábì Muhammad sallallahu alayhi wa ẹni tó bá lọ́ba lọ́nu wọn. ẹyin tó jábọ̀rọ̀ tẹ́lẹ̀ torí pé ó tẹ̀lé lànà ànábì àwọn ní ẹni yẹpẹrẹ láàrin ìlú ẹlòmíín dolòṣì torí ẹ̀ wọ́n bá nàbì jẹ nínú ìnira wọ́n bá mu nínú ìṣòro ikọ̀ méjì náà ni wá àwọn ati àti àwọn ansọ bàbá sọ pé jàmá mọ́sálásí kan jàmá àdúgbò kan àwọn àkọ́kọ́ nínú mùsùlùmí kọ́kọ́ jẹ́ jàmá àríláyé àwọn ni. رضي الله تعالى عنهم وارضاهم اجمعين jàmáà tá a bá wá dákọ̀ yìí àwọn tá a rí fàásì nìyẹn o kìí ṣe jàmáà mọ́sálásí kan àbí jàmáà ìjọ kan nínú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí bàbá sì ń wo àwọn tíra àwọn àfà súnà tọ́mátì ní àlìjàmáà àwọn tí wọ́n rí fàásì ni àwọn sàhábà. bí wọ́n ń lọ bí ikọ̀ méjì àwọn mohajirun àti àwọn ansor gbogbo ẹni tó bá wá ń ṣe wípé lánàá àwọn mohajirun àti ansor yìí lòun náà fi ṣe islam àti sunna títí ẹ̀ òun náà máa wá tara náà jẹ́ aljamaa níbẹ̀ ni yóò jẹ́ àwádé <laughs> yóò jẹ́ àwádé torí pé ìjáwádé rẹ̀ ó láwọn tó so mọ́ lókè àwọn tó so mọ́ làwọn jàmáà O wọn ló fà á kí ìkan nínú àwọn sàhábà yìí sọ wípé ma wafaqa al-haqqa walau kunta ìyí tí ń jẹ́ náà ni gbogbo ohun tó o bá ṣe nínú ẹ̀sìn tó ṣe òótọ́ kódà bó bá jẹ́ pé nìkan náà ni wọ́n ju bó ti sàánú àwọn tó kù lọ nínú mọ̀lẹ́bí ìǹtọ́nà bá ṣe inú ẹ̀sìn tó ń ṣe ńlá rẹ̀ ṣe inú ẹ̀sìn sallallahu alaihi wasallam nìkan ní máa wù wọ́n ṣe ìwọ láàrin gbogbo wọn náà ahlu sunna wal jamaa náà ni ìwọ náà agbára wáyé báyìí ahlu sunna wal jamaa náà ni ìwọ náà ahlu sunna wal jamaa yìí àwọn tún ní àwọn ọkọ̀ míì tí wọ́n ń jẹ́ ó yẹ ká mọ̀ bá a bá ti bá àwọn okọ̀ wọ̀nyí á ti mọ̀ wípé ókè ìdánilẹ́kọ̀ọ́ kan ń bẹ lóòótọ́ tí wọ́n ṣàlàyé àwọn okọ̀ míì tí alùsùnà tún jẹ́ táwọn okọ̀ yìí sì ní ẹ̀rí látọ̀dọ̀ ṣe ọlọ́run wa sallallahu alayhi wa sallam nínú ẹ̀ ni alfirqatu najiya ìjọ tí wọ́n ń là kó òun náà ànábì ló wọn bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ó ní àlùmọ̀ mi wọ́n ó pín nígbà seventy three gbogbo wọn ni wọ́n ó sì tọ́ná wò àfi yí tó lé ní seventy three yẹn nìkan náà ni ò ní wọlá wọ́n wá ní oúnjẹ ọlọ́run alẹ́ sọ́láàtù sẹ́lẹ̀m àwọn wo ni júwe wọn fún wa ó ní huwa ma kana huwa ma ana alayhi al-yawma wa ashabi gbogbo ẹnìkẹ́ bá rí àbẹ́ńtóríra rẹ̀ wípé ìkéyìí ànábì ń ṣe nínú ẹ̀sìn lẹ́nìí tí àwọn sàábà mi ń ṣe nínú ẹ̀sìn lẹ́nìí lòun náà ń ṣe nínú ẹ̀sìn irú náà ni ó là kúrò nínú iná torí bẹ́ẹ̀ wọ́n á máa pè wọ́n ní alifirikọ̀tù anájíyà wọ́n là kúrò ní gbogbo àwọn sẹ́tìmù yẹn rojú ìbínú ọlọ́run lójú alùpùpù torí wọ́n jìnnà sẹ́bọ wọ́n méjèèjì nti sọ̀yàn di èrò náà ni kọ́lọ̀ ya yà wáyà. bákan náà tí bídí a bá gbé pọn tó bá pọn tó sún ẹnu kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ débi wípé ń bọ́ sínú ẹbọ náà òun náà ó tọ́ náwó tí ò bá tún bá ọlọ́run nínú mọ́jà ni wọ́n mọ rírì tí ń sọ yìí wọ́n sàmí. bẹ́ẹ̀ bá kọjá ti kó náà ẹ̀rọ ọlọ́run ó bá ká tó wá sọ pé náà tọ́lọ́hùn tó ń ṣe ọlọ́run sọ̀rọ̀ àtọ̀ sọ fún wa wípé iná ayé yìí bó ti wù kẹ́ ẹ kó tó bó ti wù kó lágbára tó kó láburú tó ìké kan ló jẹ́ nínú ìké àádọ́rin iná iná jahannam nínú odi sẹ́fìtì kánàbí dá ìké ìké ìyá náà jahannam sí ìké kan iná ayé jẹ́ àti iná ayé àti iná kìyàmà wọ̀ fún wa. tí wọ́n máa náà lè wọn a tún máa pè wọ́n ní àtọ̀ ifá tòlùmọ̀sùrọ̀ àtọ̀ ifá àlùmọ̀sùrọ̀ ìjọ kan ní tọ́lọ́hún máa ràn wọ́n ṣe. ìbúná ti rí eléyìí wọ́n rí inú hadith muawiya ibn abi sufyan kọ́lọ́nkú bá a yọnu sí àfàwà yìí. ó ní sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul èmi ṣe tí ara mi gbóhùn ṣe ọlọ́run títí ọlọ́ àtọ́lá rẹ̀ ń bẹ fún sọ báyìí لا تزال طائفة من أمتي قائمة بأمر الله لا يضرهم من خذلهم أو خالفهم حتى يأتي أمر الله وهم ظاهرون على الناس حديث بين صحيح بخاري حديث صحيح مسلم ó ṣe ọlọ́run alẹ́ sọ́láàtì wọ̀sálàm ó ní àwọn apá kan àwọn sẹ́ẹ̀tì kan nínú ìjọ mi wọn ò ní yẹ̀ wọn ò ní gbò wọn ì dúró lórí tí ń jáṣẹ ọlọ́run wọn pàpà dúró lórí tí ń jófin ọlọ́run bó ti kí ilé ayé ó bàjẹ́ tó bó ti káwùjọ ó dàrú tó wọn ò ní yẹsẹ̀ kúrò lórí tí ìlànà ànábì mú wá wọn ò ní yẹ̀ wọn ò ní gbò lẹ́yìn tí ó máa tọpasẹ̀ òfin ọlọ́run ọba subhanahu wa ta'ala la yadurruhum man khadhalahum aw khalafahum. gbogbo ẹni yòówù tí ń bá ń sọ wọn dẹni rẹdẹrẹdẹ tí ń yẹ̀yẹ́ wọn àbí tí ń ni wọn lára eléyìí ò ní àfẹ́tì wọn rárá. ẹ ní rọ́ọ̀sùn nìkan tó dúró déédéé kó wá pọ̀rọ̀ táwọn èèyàn ń sọ nípa mi nì torí bó yóò di nǹkan kan múnú súnà tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sì lòdì sí látòjúwe ọlọ́run ti ní kó gbọ́ náà ni ká tọ́jú ọmọ ìyá wa ní Islam ká jẹ́ káwọn mùsùlùmí ó pọ̀ níbi tá kírun sí la eléyìí náà lóore tá à ń ṣe fókù èyí tó tún kún lóore tá à ń ṣe fókù irú ètò tá à ń ṣe yìí ẹ̀yin elétò gbogbo iye báyìí lẹ̀ ládàá rẹ̀ kó mọ̀ bá bàbá mi àbí ìyá mi nínú àdúgbò wa ní bọ́ọ̀wò ìyá omi ń jà àwọn èèyàn ìyẹn gbẹ́ bọ́ọ̀wò fáwọn èèyàn pé ládàá rẹ̀ ìwọ ọlọ́run bá ń fi sínú àkáǹtì àwọn òbí mi tó ti ṣàlàyé bá ń fi kẹ́ àbúrò mi tí ò sí láyé má ọkọ mi tí ò sí láyé má tírà tí mo kó sí mọ́sálásí ní kuranu yìí ti ládàá rẹ̀ bá wọn èyí tí súnà anábì kọ́ wa nù kò sí ọjọ́ mẹ́ta àìsí ẹ̀ ń ni. àbá ń ṣe nù àìsí kò sọjọ́ mẹ́jọ sẹ́gbẹ́ tí sọjọ́ mẹ́jọ rí kò sí mọ́ ẹ tó bá ní wọ́n sọjọ́ mẹ́jọ kó nà wọ́n sókè ó ń ṣe kò sí kí wọ́n ti ń ṣe. wọ́n yẹn ṣe forty days ẹ̀ léèrí èmi kàn ń dá ọkọ rẹ̀ nù àbó ṣe wọ́n ṣe ni wọ́n ní wọ́n ṣe <laughs> wọ́n ní wọ́n ṣe ó a bá fẹ́ràn òkú lóòótọ́ o kéèsè pé tara wa la fẹ́ ṣe o ẹ já wọ́ òkú sínú wàhálà ọlọ́run torí ẹnu ọ̀pọ̀lọpọ̀ gbogbo ọ̀ràn táwọn ọmọ lóòkù àbí fámìlì bá dálẹ̀ lẹ́yìn tó bá ṣe kókù náà ti yọnu sí nǹkan òun kó tó kú láyé náà tó sọ àsọọ́lẹ̀ rẹ lẹ wípé èmi èyí sèèyàn tí ń kú kí mi o èmi èyí sèèyàn tí ń kú kí wọ́n jákàrà òkú mi o mi ìsán kú o à náà ni wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ gbogbo ọmọ lẹ́yìn rẹ̀ àbáwọn èèyàn rẹ̀ bá dálẹ̀ lẹ́yìn rẹ̀ òun náà ní kọmíṣẹ̀ lórí ìkànnì wájú ọlọ́ọ̀lọ́jà yàrá tó léwu gan ṣùgbọ́n táìmù kan bela ń bẹ lára èèyàn sọmọ fúngbà tí ò yé èèyàn kọlọ́kọ́ bá yá sí òkú mùsùlùmí irú ẹni wá ń bẹnu fámìlì ó ní àtijọ́sìn bàbá àtijọ́sìn ìyá ọ̀nà tẹ́mi ó fi máa tọrọ àdúrà fún wọn mo mọ̀ ń tèmi èmi ò bá yín lọ́wọ́ sí ìtẹ̀fẹ́ gbogbo ohun tó wù káwọn èèyàn máa pè ló ẹ kìíní ni tọ́ ni kò ní tìjú láàrin gbogbo àwọn àgbàlagbà nu mọ̀lẹ́bí mo fẹ́ da mọ̀lẹ́bí rú láyà tó zohùn abàdà kò ní káburú kan bá wọn. ẹ̀rín ló tẹ̀ tún kódà kò ní gbìyànjú kan jà torí mo gbọ́ inú ẹ̀sìn bá yé ẹ̀yìn náà ẹ̀ ṣe ju tèmi lọ ẹnu kí yóò máa bẹ lọ́yìn mọ̀nà fún wọn ni. orí ilé ni wọ́n wà títí ọlọ́ọ̀fin ní káṣẹ rẹ̀ dé ìdédé àṣẹ tọrọ yóò padà àwọn èèyàn ń gbọ́ wàhùn bọ̀hìrúnà alanas wọ́n sì máa bẹ lórí ẹni tí ó máa borí àwọn èèyàn látàrí òdodo tó máa gbára lé so a máa ń pè wọ́n ní àtọ ifá almansur bákan náà a tún pè wọ́n ní alukoroba àwọn àjòjì àjòjì ló ń súnà láwùjọ tẹ́ ẹ̀ máa fẹ́ gbá súnà ànábì mú bó ti yẹ kéèyàn gbá mú àjòjì ló dì í tọ́lọ́pọ̀lọpọ̀ nǹkan tí ń bẹ láwùjọ nínú ìsìláàmù wa bá a bá wo wájú wo sẹ́yìn ẹ rí i pé ànábì ò ràn wá lọ́pọ̀lọpọ̀ rẹ̀ ìwọ tó o bá wá lò ní ṣe ó di kí ni àjòjì láàrin àwọn èèyàn ló ń ṣe ọlọ́run alẹ́sọ̀láàtọ̀ sọláàmù fi sọ ilé wípé bada alìsìláàmù gọ̀ríbàn wàṣàyẹ̀rúdù gọ̀ríbàn kàmà bada fọ̀túbà lílọ́gọ̀rọ̀bà mọ́ mùsùlùmí bá gba bá ó ń ṣe ọlọ́run islam nígbà tí ó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ lájòjì ni torí kó bọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn náà lórí ilẹ̀ bí islam ó bá sì kásẹ̀ ńlẹ̀ yóò kásẹ̀ ńlẹ̀ lájòjì ni bó ṣe rí náà nìyẹn lé ní lóòótọ́ nínú èèyàn ń dùn in european world àwọn èèyàn ń gba islam day in day out inú èèyàn sì ń dùn pé ah, alhamdulillah alhamdulillah ṣùgbọ́n béèrè ni wípé irú islam wo làwọn èèyàn ń gbà ẹlòmíín wà ní títí ẹnu wàhálà yín pọ̀ àlọ́sàgbà islam onótúmọ̀ béèrè pé islam wo <laughs> ó yẹ á béèrè torí ọ̀pọ̀ èèyàn náà ní pé òun tíǹjà àwọn èèyàn sínú islam àmọ́ ìròrí ẹgbẹ́ wọn ló tíǹjà àwọn èèyàn sí kìí ṣe islam gangan ló fi àwọn èèyàn mà for example èèyàn ń ṣe mùsùlùmí ó wá lóun gba islam lọ́wọ́ ṣíà kí ni ṣíà fẹ́ kọ nínú islam tó tayọ kó mọ ẹgbẹ́ àwọn bákìrì ṣe pé kó máa gbé mọ́rù sépè kó máa láàlẹ́ Usman kó ní gbogbo àwọn ìyàwó ànábì prostitute ni wọ́n irú ẹni wọ́n gbà sílámù rí ó jọ ìyẹn ẹgbẹ́ kí lápè ẹgbẹ́ ṣíà wọ́n bí imam al-Albani rahmatulahi alayhi wọ́n ní lámà ń bẹ ní Europe alhamdulillah ó ti gbà sílámù ìmáàmù ní àwọn ohun wọn gbà tán wẹ̀ ìsìlámù wọ́n láwọn kọ̀díà àwọn amadíyà bàbá ní haza lam yuslim làkínà taqadiyan ẹni yìí ò gba silamu ó darapọ̀ mẹ́gbẹ́ kọ̀dìyàníyà ọrọ ń ìmọ̀ ń fẹ́ ka ẹlòmíì létí dúdú ọrọ ni èyàn gba sílámù lọ́wọ́ boko haram ṣé sílámù ló gbà kí ló gbà ó rí boko haram bó ṣe rí náà nìyẹn gbogbo àwọn ẹgbẹ́ kéréje kéréje kéréje tẹ́ńdà sílámù lámù kí yìí sì ní kí lẹ tún pè wọ́n ISIS eh, ní Iraq àti Iran ṣé Islam lèyàn gbà ó gbàrò rí wọn ni bó ṣe rí nìyẹn alukoroba láwọn mùsùlùmí òdo láwọn alùsùnà abẹ́ eléyìí tara rẹ jí o fẹ́ wà relevant láwùjọ kéde súnà ló ṣe o àwọn èèyàn ní ó padà wá wà relevant sí tó ń sọ. So ó ń súnà event tó mo relevant kí ló sì wà relevant wọn ló láìkì ìsìná àti tẹ̀mí bá fẹ́ wà relevant láwùjọ kí ni tó ṣe yóò corrupt náà ni náà ó fẹ́ wà relevant ò ní dá burú pé yẹn mutí ẹ fi wọ́n lẹ̀ ẹ ọtí yẹn náà ń ṣe kú fún náà ṣẹ́mọ̀ ẹ ẹ ò fẹ́ káwọn èèyàn máa gbọ́rọ̀ ẹ wọ́n compromise. o lè rálù súnà gidi láyé kó níbi tó lé ọdẹ yìí lọ́bọ̀ sáré bàbá rẹ bàbá rẹ ń bínú sí ọlọ́run ni tó bá ti borí bẹ̀rẹ̀ ní ìsìn ó ní iṣẹ́ kíákíá ó sì lówó lọ́wọ́ alùsùnà kò ní sọ̀rọ̀ ẹ̀ àwọn èèyàn sì fẹ́ relevant láwùjọ tá a wà yìí táwùjọ bá ń change lóṣù tó relevant ká wa o tó dẹnu ìtọ́lọ̀ ń fi bò láti irúgbọ̀n inú bí ẹlòmíì inú n ò fẹ́ n ò rú tayọ wípé ah, ah, ah, sì darúgbó tí ẹ̀ sì dọ́mú èyí tó fẹ́ gùdù yìí tóun tó ń fẹ́ yàyàkuyà láàrin àwọn tó kù yìí géè e. láàlàlàlà lọ́lọ́ ló fi sílẹ̀ bẹ́ẹ̀. wọ́n ní kan náà àwọn àfáwà tí wọ́n ti síwájú tó bá ń yarun àti tó sílẹ̀ lẹ́mìí ní ká yarun ká yarun gan wa tó bá ní tó bá jábọ́ wọ́n sì ní ìtó jábọ́ wọ́n sì lẹ́mọ̀ padà àmọ́ tí ó máa ní sheik bẹ́ẹ̀ ni nǹkan ó jábọ́ lọ́wọ́ ara mi tó jẹ́ ntama kókó ara padà wá jábọ́. ó ka àwọn láyà kánà bí báyìí ni ẹ̀sìn ńlá ìka àwọn sọ wípé society ni tó o lè relevant má jà ìjà tí ò ṣeé jà máa ń bá tiẹ̀ lọ ìgbà tó bá padà yá àwọn tó bá ń wọ̀ ọ́ pẹ̀lú làákàyè ní oṣù ẹ̀ nímọ̀ wọ́n pa ọ́ tì létà òdodo ọ̀rọ̀ tó gùn lé náà làwọn yóò padà ṣe gbogbo ẹ̀ bóyá olè má gbà náà o aha a máa pè wọ́n ní alọ̀gọ̀rọ̀bá nínú àwọn ọkọ̀ tí wọ́n a máa jẹ́ wọ́n a máa pè wọ́n ní ahlul asar àwọn ẹni tí wọ́n ń tẹ̀ lórí pa àwọn sọ̀hábà àti àwọn àtàbíù láti gbọ́ kìtàrú àti sunna yìí nínú àwọn ọkọ̀ tí wọ́n ti ń jẹ́ tádàkọ kẹ́yìn ó ní asalabi yóòn ìdáṣe dákọ̀ lè kẹ́yìn ni wípé ogbólóhùn sálásí mo dẹ́kun lánàá ni àwọn èèyàn dáadáa ń sọ fún mi wípé sss olóòwò ní jẹ́ bẹ́ẹ̀ serious serious salary ah, èwo tún ni àwọn èèyàn sáà kàn kórìíra òdodo kò jù bẹ́ẹ̀ lọ àní sọ́lọ̀ ń sọ nìyí ìńtánẹ́bì sọ nìyí ìńtáwọn fàábà gbọ́ yére yàtọ̀ àwọn tí wọ́n wá lẹ́yìn wọn èmi sì mo fẹ́ dúró tì í fi rò kó mú àtọ̀rọ̀ ẹni ló kọ wá ibo lẹ ti rí sss serious serious salafi èwo ni wọ́n ń gbà náà ṣé on serious salafi nìwọ ni àbí bolo fẹ́ tóra rẹ mọ́ bẹ́ẹ̀ látara pé kò yéèyàn tó ni torí kí ni jẹ́ salafi ẹni tó attribute ara ẹ̀ mọ́ àwọn sọ̀hábà níbi ọ̀rọ̀ gbàgbọ́ níbi ọ̀rọ̀ wà níbi ọ̀rọ̀ ìbádà níbi ọ̀rọ̀ ìṣesí pátápátá ẹ bá ti ní ẹsẹ̀ léyìí o yóò béèrè ẹ̀rí ẹ bá kan ọ̀rọ̀ ọlọ́run ọba fún un yóò ní ṣé àárẹ̀ rí inú sunna náà mọ̀sálàm bẹ́ẹ̀ ni hadith rèé ẹ dákun àwọn sàhábà sáwọn náà ṣe à ìyẹn là mọ à ẹ mọ kọ ẹ fi mí lẹ̀ báyìí. torí pé tó ìbùkátà sí kó gbàgbọ́ yé àwọn sàhábà mẹ́sìn rẹ̀ ni wípé àtẹ̀mí àti ẹ à lè claim historically tí bàbá ti wá gba ìsìn lọ́wọ́ ànábì. ọ̀nàtìgì one thousand four hundred years ago bàbá èmi àti ẹ ibo náà wà ń gbà náà babaláwa ibo náà wà wọ́n múra nu ẹbọ lọ́wọ́ lásìkò tí wọ́n ti rí nìyẹn ẹnìkan ò sì lè jáde lẹ́nìí tí ò bá jẹ́ ní tí nǹkan bá ń dà láàmú wọn bá kó wá pé ohun tí mo sùn mọ́jú ni o mo rí ànábì ó wá pè mí ní wákàtí mẹ́fà dípò wákàtí márùn-ún so ari ànábì contact direct àwọn tí wọ́n jẹ́ ọ́dẹ́sì ànábì ńjọ náà a gbọ́dọ̀ fi tí wọn ṣe nínú àgbọ́yé ẹ̀sìn a lè rú lọ́rọ̀ wọn out kódà gbogbo ìlànà kọ̀ọ̀kan ni láyé yẹn lọ́gà kódà níbi iṣẹ́ kan sì bára rẹ pé oorun ó o kódà kò ṣe kóṣù méjì pé ló lò tí kò tó àwọn ọ̀gá wa ń rẹ̀sìn làwọn sọ́láàbù sọ́ọ̀lẹ̀ ìgbà tó bá wọn jọmọ lẹ́yìn ànábì tó ní ọ̀rọ̀ tí wọn ò kàn wọ́n sọ pé àìmọ̀kan ni kọ́lọ̀kọ́lọ̀ wà nù ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ fi wọlé lórí ti ń gbẹ́ ìdánilẹ́kọ̀ọ́ wa lẹ́nu tọ́ wọ́n ní wọ́n fún mi ní one hour wọ́n dàbí thirty minutes lọ nù ẹ̀ ṣé ká ṣe ṣùgbọ́n àwọn ọ̀bí ká rí ká fi tó kù ká fi dáhùn béèrè tọ̀ọ̀tọ̀ ẹ̀yin bàbá wa ẹ dákun ṣé tọ̀ọ̀tọ̀ a ah, barakallahu fikum ya sheikhana àmọ́ bá dúró láwọn bá mi sọ̀rọ̀ wọ́n ká máa nìṣó àbí kí ìrún bá dé tó bá láwọn ajá lóko tó bẹ́ẹ̀ náà ni. àwọn wọ̀nyí tá àwa ń sọ yìí a gbọ́dọ̀ mọ àwọn qualities kọ̀ọ̀kan wọ̀n a gbọ́dọ̀ mọ àwọn specialities kọ̀ọ̀kan mọ̀ wọ́n láti máa ṣèyàtọ̀ wọn láàárín tí èsè ahàlùsúnná wàlìjàmáà tí a bá ń ṣe àwọn àlàyé nǹkan wọ̀nyí ẹja mú lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí náà láwùjọ islam tí wọ́n ń takò àwọn nǹkan yẹn a máa mú ọkọ wọn náà lọ́wọ́ níbi eléyà alùsùnà wọ́n jẹ́ lẹ́sà níbẹ̀ torí pé wọ́n rẹ́rìí fún un àmọ́ àwọn báyìí náà ń bẹ o lábẹ́ islam o wọn ò mélèé lọ́wọ́ torí wípé wọ́n takò ẹ̀rí ànábì lórí ẹ̀ á máa ṣàlàyé rẹ̀ o torí ká yanjú ọ̀rọ̀ ló dáa ká má sọ̀rọ̀ sínú òkùnkùn. nǹkan àkọ́kọ́ tí alùsùnà fi yàtọ̀ sí gbogbo mùsùlùmí yòókù tó sì yẹ kí gbogbo mùsùlùmí yòókù náà ó máa kọ́ sí i pàdé ọlọ́run lẹ́nu tó lọ́wọ́ yọ̀ọ́nù sí papọ̀. حرصهم على نشر العقيدة الصحيحة والدين القويم وتعليهم الناس وإرشادهم والنصيحة لهم أهل السنة والجماعة nínú tí wọ́n fi yàtọ̀ sọ́pọ̀lọpọ̀ mùsùlùmí wọn a máa ní ojú kòkòrò àti ìkólíkà ìmọ̀ fún àkídà tó ní àlàáfíà láàrin àwùjọ. àdìọ́kàn eléyìí ò dáa o àdìọ́kàn eléyìí ló dáa. onísùnà ní ẹ̀sà yẹn téèyàn òun bá jó súnà tí eléyìí ò bá sínú ìjó súnà rẹ̀ kó checkmate rẹ̀ alùsúnà kì í sí pé yóò ní àkídà tó ní àlàáfíà nìkan yóò tún máa fọn láàrin àwùjọ níbi tí màá rẹ mọ náà yóò máa fọn. ìtẹ́ nínú àwọn ọmọ ìyá dáadáa ó ní alápàtà gbáwájú òun ó sì fẹ́ rẹran bó ti fa alápàtà èlò lélẹ́yìí èlò lélẹ́yìn alákàrà bá ní eléyìí last price ẹ̀ ni eléyìí last price ẹ̀ ni ọ̀wọ́n náà á O ó ti wọ́n ju ẹ̀ní dá jẹran mọ́ ni àwa ń jẹran tiwa ẹran jíjẹ yìí ṣe àràmù lọ́dọ̀ tiwa ó lọ ló bá ní ó sì mọ́ bẹ̀rẹ̀ ló bá ní káṣí àì ẹ ti mọ̀ túmọ̀ rẹ̀ láti gé ọ̀bẹ jẹ ló bá ní kíkíní kan ó pa àwọn tí ò bá rí bẹ́ẹ̀ ah, ah ah ah mo tó ra pa ẹran tì nìyẹn á dùn sínú òní fojú kò ó tó ń awó ẹran jù sẹ́gbẹ̀ẹ́ sórí ètò wa dálẹ̀ yìí òun lọ́jà tájọ náà táàtà o mo sì bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kọ̀ kan nìyẹn gbogbo ẹni bá fi nǹkan mí ìbúra lẹ́yìn ọlọ́run kí ni dáná lè sọ ń pa rẹ̀ ẹlẹ́bọmọ lódì onígbà tó fi ṣàlàyé fún alápàtẹ alápàtẹ mùsùlùmí náà ni o olókùn sáà ń dúpẹ́ ni àwọn ọmọ àwọn kákùn kan tó dáa ni nítorí tọrọ bá ti fẹ́ díjú bẹ́ẹ̀ ní táwọn rò fáwọn fi lè búra sẹ́ni tí àwọn bá ń bá nájà òfin gbà wọ́n gbọ́ ní káwọn fi ògùn búra iṣẹ́ ògùn sì làwọn sa ẹ̀ ṣe iṣẹ́ ògùn mọ́tò pẹ́ ṣe iṣẹ́ ògùn mọ́ àwọn olóògùn jẹ́ àwọn odó lọ́tọ̀ ìyẹn lápàtà ẹ̀dúró lọ́tọ̀ so alùsùnà ló ráyè rẹ̀ torí pé ó jẹ́ kan nínú àwọn ẹ̀sà wọn ẹ̀sán ẹlòmíì tí bá tún ṣe eré náà àwọn jàmáà tó kù náà àwọn mùsùlùmí kódà àwọn tí wọ́n bá ń fara fẹ́ àlùsùnà tó ń ṣe àlùsùnà wọn ò lè ráyè ẹ̀ kó ní tí mímú láyà tí wọn ọ̀tọ̀ ni kódà bírù wọn gan bá tẹ̀ ń bẹ́ni tó bá ti fẹ́ sọ̀rọ̀ yìí wọn ò ní wò ó ìyẹn kọ́ ló kàn ra nǹkan tó fẹ́ rà kó padà gba nọ́mbà ẹ̀ ìyẹn kọ́ ló kàn mọ́ sọ pé tó ń ṣe yẹn máa ń ìyẹn kọ́ ló kàn ó lọ sí ṣàlàyé fún un ó lọ sí dúpẹ́ pé ń ò mọ ó náà wọ́n ń bi léèrè pé ṣé o gbà gbọ́ bó ti fi kíní ìbúra pé ká ní ọmọ bá ń pa fún mi pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí ọ ó ló ń gbàgbọ́ o ló fi wo pé kíni tó fi lè convince ju pé kó òun fi nǹkan búra lọ ó náà wọ́n á ní ọlọ́run ló yẹ kó wà nípò tó fi kíní yìí sí ó sì ṣàlàyé ó sì gbọ́yè so lára àwọn ẹ̀ṣà tí ń bẹ lára ahàlùsùn náà lélẹ́yìí wọ́n sì rí ẹ̀rí tó pọ̀ lórí ẹ̀ gbogbo tí bá ń jẹ́ àkídà tí ò da alùsùn mọ̀ gbàdà nínú. ọlọ́run á bùn ní ọ̀nà ìgbọ́rọ̀ kalẹ̀ jura wa lọ. ẹlòmíì bóyá olè fẹ́ le àdámọ̀ títí ènìyàn ìyẹn kọ́ ló kàn sì lè rọ̀ níbi ìgbọ́rọ̀ kalẹ̀ ìyẹn kọ́ kàn ṣùgbọ́n kí ni tó bá wọn sọ ni kí wọ́n mú lò. torí Allah subhanahu wa ta'ala ni walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut ọlọ́run ní gbogbo ìjọ kọ̀ọ̀kan nation nation kọọkan. kò sí ìta sílẹ̀ lásán àti kó já sí pé a gbé àwọn òjíṣẹ́ kan dìde láàrin gbogbo àwọn òòṣà ìdílé òòṣà nùlù ọmọ o àti àwọn bàbá wa kalẹ̀ sí ìjòkó tí a wà yìí ọlọ́run dákun yín ládàá yìí tí wá ṣe yìí ọ̀làlá yìí lọ́lọ́. náà òun gbọ́ láti inú yẹn nítorí gbogbo tó bá ń jẹ mọ́ràn ẹ̀ pátá a jẹ́ kí ẹrú sì mọ̀ pé ọlọ́run bá nìkan ló ń pépè kò gbọ́dọ̀ sí ohun tí ń jẹ́ intermediary láàrin ẹrú sí ọlọ́run àtọ́lọ́run tó dáa do lórí ẹ̀ bẹ́ẹ̀ kódà ó fi débi wípé àwọn eléyìí ò sa bàbá wa ni wọ́n àti máa ń fún wọn nígbà bẹ láyé wọ́n sì kú náà wọn ò kú ni ọmọ tó ń wáyé wọn má ti wọn tó kárò tó ṣe lẹ́ẹ̀. ó lóyún rọrùn ó sì bímọ rọrùn ní bàbá wo ẹ̀fẹ́ ni ẹlẹ́ni ilẹ̀ ẹnu ọ̀ràn tó ti tó kú yọ ọ́nú ẹ̀mọ̀ ni ẹ̀tọ́ wá dá ní ìsìn lọ́rùn gbà tó sì lẹ́yìn ẹ fi wọ́n lẹ́ o tòrọ́pọ̀lọpọ̀ rọ àwọn tí wọ́n ń eléyìí pẹ̀lú wọn èyí sáwọn tí wọ́n kú lórí Islam àti o wallahi bil haqiqa ẹ̀ tó bá wọn dáadáa ṣe fi wọ́n lẹ̀ kọ́lọ̀ yanjú ọ̀rọ̀ wọn tún mọ̀ lọ ẹlòmíì yóò ṣe náfìlà ní ìsàárẹ̀ wọn ẹlòmíì bá fẹ́ lọ sí ìyára ìsàárẹ̀ wọn yóò gbàwẹ̀ lọ tó bá débẹ̀ yóò máa fọlá àwọn tọrọ ẹni tí ń bẹ nípò ká máa bẹ lọ́n pé kọ́ lọ́hún máa jẹ níyà gbogbo òkú láwọn bẹ lọ́n fún tọ́lọ́ máa jẹ wọn yà má fi bí wọn bá a sànù wọn àwọn ò ráǹfà ní àti ṣe nǹkan kan mọ́ dáadáa máláyé sírò ẹni yẹn láti mọ̀ wá dára mà hálù sínú odò lórí eléyìí kò ní bá yín dáwó ranù nínú mọ̀lẹ́bí adájọ́ yẹn kan jọ́ kan ló ní ẹ̀rí pé àwa successful ní fámìlì wa olórí mélòó ló ti jáde àwọn general general lẹ́nu iṣẹ́ ológun mélòó la nínú fámìlì wa so òòsà kan bẹ tá a bọ́ mọ́ kò tá a bá ti wálé December á pè mítìn gbogbo wa ká dáwó rẹ̀ tá a bá ti bọ òòsà yìí ọ̀nà òsì àlọ́sẹ̀ bẹ̀rẹ̀ sí ń kì yín o torí pé òòsàn yẹn ò ní kẹ́kẹ́ ń ṣe pẹ̀lú kọ́dárù yín alùsùnù ní bá wọn dáwọ́ orú ẹ̀ ẹni bá ń pàpè mọ́ alùsùnù mẹ́ra rẹ̀ tí ń bá wọn dáwọ́ orú ẹ̀ torí pé wọ́n sọ lẹ́nu súnà tí ń ṣe òṣè kí ni kò yé ni o gẹ́gẹ́ bí àsìkò lára àwọn nǹkan tó ti jẹ́ kí alùsùnù kí wọ́n dá yàtọ̀ láàrin àwọn mùsùlùmí tó kù اهتمامهم بالقيام بالأمر بالمعروف والنهي عن المنكر ولا أقول لك كدو في استجد لا ريلو كيني في سنة إما قوية لا سنتودا أتي ما قنتي ودا قوية الأمر بالمعروف وما قسيره gbogbo ohun tó bá dáa tó dáa tó lè mú wa rọ́lọ́wọ́ bá súnmọ́ tó lè mú kọ́lọ́wọ́ yọ́nú sí wa alùsùn òní dákẹ́ wọ́n máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn. ìdàkejì ìbẹ kẹrin nínú gbàgbọ́ ìbẹ kẹrin nínú wà tí ò da láwùjọ tó lè fa ìbínú ọlọ́run bàbá yàn alùsùn òní dákẹ́ o wọ́n máa sọ wọ́n èyí dákẹ́ lórí aburú kó mí ẹni yòówù kó sọ̀rọ̀ kó mí ẹ̀yìn yòówù kí nǹkan yẹn ti jáde alákàtúntì wọn lè mọ̀ dà kọ́ ṣùgbọ́n wọ́n sọ wọ́n sọ torí pé kìtẹ́ àbàjẹ́ súnà a sì rí ọ̀pọ̀lọpọ̀ àyàtì nínú Quran tó ṣàlàyé àǹfààní tí ń bẹ fún kámẹ́sì al-amru bil ma'ruf àti an-nahyu 'anil munkar nínú ẹni waltakum minkum ummatun yad'una ila al-khayr wa ya'muruna bil ma'ruf wa yanhauna 'anil munkar wa ulaika humul muflihun wọ́n lé lè gbọ́yé wípé a gbọ́dọ̀ nínú ẹ̀yin mùsùlùmí láwọn wọ́n dedicate life wọn fún wípé dáadáa dáadáa nu ẹ̀sìn mọ̀ pàwọn yẹn síbẹ̀ àwọn tí ò dáa tó lè mú káwùjọ dàrú wọ́n máa takò ẹni tó ní súnà tòun ni wípé ìjọba lòun fẹ́ máa kick against gbogbo ọba hàlùsùn ò ní dákẹ́ láti má máa expose evil rẹ̀. abẹ̀rẹ̀ wà sí ilé nìí. kí n tó wọ bí ìlànà ńgbà tí àwọn èèyàn ń gbé mi bọ̀ wá a kọjá láwọn ojú ọ̀nà kan àwọn ojú ọ̀nà náà dáa pọ̀ ṣe ni wọ́n ṣe rìgìdì lọ́tà wọn kí wọ́n lónìí gbogbo ẹ̀yin ìjọba wa gbogbo ẹ̀yin wa a máa kó àwọn èèyàn lẹ́nu gbóná sókè wàláì tẹ́ bá ṣe ẹ̀yin nu ọlọ́nu ṣe ẹ̀yin nu ọlọ́nu tí wọ́n bá kó wọn pápá mọ́ra ń àwọn kan tó wá ní ẹ̀rí olójo ni wọ́n wò fẹ́ sẹ́wọ̀n ibi tí ìyá sẹ́wọ̀n náà lómìnira wà sẹ́wọ̀n náà sórí sójà bá tó ọ lẹ́ẹ̀kan sọ kẹ̀kẹ́ gbọ̀n tó bá fi òfin ìjọba ọ ó mọ kó ṣe dáwà. ànábì ló ń ọdún mẹ́tàlá nígboro mọ́kà kò bú rí àwọn kan ni wọ́n ń darí kò bú wọn ìtì sọ ni wípé ẹ má sin òòṣà mọ́ o ẹ̀sìn náà síbú mọ bẹ́ẹ̀ báwọn ìdílé rẹ̀ wọ́n ń bọ òòṣà àwọn ni wọ́n jẹ́ kọ̀ǹdíà àwọn òòṣà yẹn kò kó àwọn kó máa dákọ̀ kó máa dùn wọn. láàlùsí ò ní dákẹ́ o pé ìlànà tẹ́ni fi ń ṣe dáwà yìí yóò kó bá dáwà súnà wọ́n expose ẹ̀. tó bá ṣe pé ká sọ̀rọ̀ nǹkan ànábì sọ́nú ẹ̀sìn ni bẹ́ẹ̀ bá sọ bó ṣe yẹ kó kó kéèyàn sọ olórí òdì tiẹ̀ mú èrò yóò di tiẹ̀ mú láì má léèyàn kan bú láàmú níyẹn kan takò kò sẹ̀ ní ìdìbà tó bá ń fi àwọn aláṣẹ ta yín ó ti wá di àfa ńlá àfa ńlá ni àwọn àwọn àfa ilé yóò compromise àwọn ògbówó àwọn pẹ́ẹ́pẹ́ bá ti lè dé èbú òun làfa gidi tó lè bú àwọn ìjọba dáadáa àwọn àfa ìyá gbádùn wọn activist ni wọn ó sì dá bẹ́ẹ̀ activist ẹ mọ̀ pé wọ́n bẹ́ẹ̀ activist kọlà ẹ o ẹ mọ̀ pé wọ́n láfa òṣùnà mọ́ torí pé ànábì ò kọ́ wa nírú ìlànà yẹn ká máa jáde lé elérí lórí ká máa takùn elérí tàbá láǹfààní ká ń ṣe ká fún wọn lámọ̀ràn ní kọ̀kọ̀ alihamudulilayi tàbá láǹfààní rẹ̀ ká máa bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́wọ́ tí wọ́n ṣe tí nǹkan bá ṣẹlẹ̀ sọ lórí yín náà lò tí òkú kò ní náà ni. kódà pé kẹ́ máa takò wọn ní òpè yín ni àbí kẹ́ tún wọn ṣe òun ní òpè yín jù. lábala eléyìí alùsùn ò ní dákẹ́ o. gbogbo irú àwọn ìlànà wọ̀nyí wọ́n dìde sí i láyé mi ọlọ́run ní kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna na ma'ruf wa tanhawna 'anil munkar ọlọ́run ní ẹ̀yin lẹ fi ń dáa jù tọ́lọ̀ gbé yín kalẹ̀ gbogbo nǹkan jẹ́ ó fà yín jáde láàrin kí tó fi ní alóore jù torí pé à ń ṣe al-amru bil ma'ruf a sì ń kọ ìwà àbàjẹ́ a gbọ́dọ̀ kọ ìwà àbàjẹ́ pẹ̀lú àwọn ìlànà tó bá yẹ ká fi kọ́ ọ́ pẹ̀lú àwọn mọ́jẹ̀mú tí àwọn afọ olùmọ́gbé kalẹ̀ tá a fi kọ́ tí ìṣe wípé akẹ́mọ̀ wa bu àwọn èèyàn àbí àlàáfẹ́ kọ̀ kankan tí ò da ọ̀nà tálò tá a fi takò ló tún wá burú ju nǹkan yẹn gan lọ. àwọn kan wọ̀nyí nínú tí alùsùn náà dì máa ní. alimami ahmed wọ́n gbé àdìsí kan jẹ́nu musnad wọn tí ìwé sọmọ àyàmá nígbà wa wípé náà sọ́dà mi sọ wípé wàlẹ́dì nafsi biyade lẹ́tẹ̀ mùrún bil ma'ruf wàlẹ́ tẹ̀nhàwọ́n nà ànil munkar أو لا يوشكن أو لا يوشكن الله أن يبعث عليكم إقامة من عنده ثم لا تدعونه فلا يستجيب لكم ó ṣe ọlọ́run ní mo fẹ́ ń tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rí búra ó di ọ̀ràn yẹn ní ẹ amru di ọ̀ràn yẹn kẹ́ máa kọ̀ wà bàjẹ́ tí ò dáa kí n lọ láwùjọ. àbí ṣe bẹ́ẹ̀ ó fẹ́ súnmọ́ tí Allah subhanahu wa ta'ala tí ó gbé ìyà kan ránṣẹ́ ara ẹ̀ léyìn lórí. yóò padà wá di pé wá pe ọlọ́run bá tó wọ ọlọ́run bẹ́ẹ̀ sọ ẹgbẹ̀rún kùránì kalẹ̀ kò ní kú òbí tẹ̀ sọ kalẹ̀ sí ọlọ́run gbọ́ àti kò ní gbà ìfúntọ́lọ́ yìí gbọ́ ọ̀sán tó lọ kò ní gbà. òun náà ní àwọn báyìí wọ́n wọ́n àbí kò mọ láwọn ẹni ńláńlá àbí àwọn èèyàn ńláńlá ní Islam báyìí torí pé àwọn ohun àbàjẹ́ kan ń lọ lórílẹ̀‐èdè tó dásí pé tá a bá ríra wa sanitize in terms of doctrines ọlọ́kọ̀ mọ owó sẹ́ ìbára wa ràn ni kò nígbà lọ́wọ́ wa wọ́n ń ṣe abọ́lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn ẹ̀yin lẹ́ ń kójọ ẹ̀ ṣàdúrà wọ́n ń gbégún lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn ẹ̀rí kẹ̀kẹ́ sọ sí ẹlẹ́nkójọ pẹ̀ ń ṣe ẹ̀ńbẹ̀ lọ́hùn bẹ́ẹ̀ bá sì bẹ̀ lọ́hùn náà ebi torí tàyé náà ni kìsì ń jókòó bẹ̀ lọ́hùn lórí kí ẹbẹ̀ ẹgbẹ́ orí mo ti rí pósítà àwọn káàkiri báyìí tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀gbọ́dọ̀ ká lè wà lìjẹ́ náà ni torí ká lè lówó lọ́wọ́ ká lè lọ ọkọ̀ hẹ̀rìmà hẹ̀rìmà ká lè kọ́lé jàǹkàjàǹkà tán torí rẹ̀ kójọ lẹ́nu yẹn níbo ló wà nù sílẹ̀. tá a bá di gbogbo àwọn ọ̀wà àdọ̀tí àwọn ìgbàgbọ́ tó tako ìgbàgbọ́ àná Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ànábì tí wọ́n síwájú rẹ̀ tá a bá rí ìjà lógun tó di pé kó wá náà dẹrú sí tòótọ́ fọlọ́run. Ah, ká tó pe ọlọ́run bá gan ti dá wa lóhùn ẹwà mùsùlùmí jẹ́ kínní àná nígbà tí wọ́n ní àlàáfíà nínú àkìdá wọ́n ní àlàáfíà nínú imán wọ́n ní àlàáfíà nínú wà wọ́n bá ti ń ké kọ́ ọlọ́run báyìí ọlọ́run dá wọn lónìí torí wọ́n náà bá ti ń ké pé wọ́n náà nú òfin rẹ̀ náà wọ́n dá ọlọ́run bá lóhùn. àmọ́ àwọn alẹ́ nì bẹ́ẹ̀ káàdì ìsìkan méjì sálẹ̀ òní báyìí yóò sì dákẹ́ títí kí ló dé àwùjọ wa yìí kò lè já lò. ẹ dáhùn ló sàwùjọ yín àjọ yín ti wá dáyàtọ̀ lágbàáyé báyìí bẹ́ẹ̀ àwùjọ àwùjọ gan yín gan tó fẹ́ dá báyìí àwùjọ wo olùwà láì ń tẹ káyí bó ṣe rí náà nìyẹn àmọ́ á ah, dáàdì mi máa bínú alájà ò tiẹ̀ lè gbarú ẹ̀ alájà ò lè gbarú ẹ̀ àlàyé ọ̀rọ̀ ló máa ń ṣe fún wa kìí ṣe ti jàgídíjàgan kìí ṣe tọmọ àṣà ẹ dákun mọ́mì ẹ dákun dáàdì bọ́rọ̀ ṣe jẹ́ bọ́rọ̀ ṣe jẹ́ nìyí ìgbà tó bá padà yá wọ́n fi ọ́ lẹ̀. jókòó sáà mọ̀ sọ ni pé a bá ti ń ṣe tiwa mọ́bí sọ́ọ̀bù wọn o bẹ́ẹ̀ ni mà ó ti jago kan náà ó ti yè ẹ máa ti fi ọ́ lẹ̀ pé mọ ẹran ti tiẹ̀ ìwọ ló mọ ìwà tìyàwó ẹ sáà mọ̀ kóra yín kiri àkúrò ojú rẹ̀ ń tà wọ́n fi wọ́n lẹ̀ ilé tó lẹ̀ yẹn pẹ̀lú sùúrù ó sì mọ̀ mú àbúrò náà wọlé ó sì mọ̀ mú wọn wọlé nǹkan ò dáa ò ń ó weak lágbọ̀ọ́yé ẹ̀sìn ni o ó sì weak lórí tó mà èèyàn ń dúró déédéé ni. torí pé àwọn tí wọ́n ń tako súnà wọ̀nyẹn wọ̀lọ́hì wọ́n ń wòye wọ́n sì mú tọ́ tí wọ́n bá ti compromise báyìí ibẹ̀ ni wọ́n ti gba ẹ̀ mú. bóun náà sọ ń jò ní pé kíní lòun ṣe kí ló tó tún padà ṣe mí àwọn náà sì ṣe iṣẹ́ yín tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ sí yẹn wọ́n tún mọ wá síbi téèyàn kù sí yẹn ó fi máa bú yẹn ó fi máa bú sí náà. so eleyi àgbọ̀dọ̀ pọ̀ yé lábẹ́ àlẹ́ amúrù bilmaruf àti anahi wàlẹ̀ mọ́tàr náà ni ìmọ̀ká tí wọ́n ń pè ní ilmu jarh wa ta'dil ti jáde ìmọ̀ tó ní í ṣe pẹ̀lú wípé àwọn tí wọ́n ń gbọ́rọ̀ wa látọ̀dọ̀ ànábì ni wọ́n rí ẹjẹ́ biographies gbogbo wa ẹni yìí ó dúró déédéé nínú ó ó dúró nínú manhaj wọn ṣe kí ni wọ́n authenticate yẹ tàdílù nìyẹn wọ́n certify yẹ hadith ẹni ṣe gbà o torí bó ṣe lóun gbà lọ́dọ̀ Umar túmọ̀ náà gbà lọ́dọ̀ ànábì ẹlòmínà tún gbà ayé tó sọ gbàtọ́ wá rẹ̀ títí wọ́n wá rí wípé àfà tó lòun gba hadith lẹ́nu rẹ̀ gan wọn ò bára wọn láyé sójú oorun ló ti gbà ní. ìgbà tí ìkan bá ní òun gba hadith láti ẹnu sọ̀hábì kan àwọn àfà wa ń wòye sígbà tó ló sẹ̀mí láyé àti ìgbà tí sàhábà yẹn ló sẹ̀mí láyé orí tó sàhábà ti kú fóòtó délé ayé ẹnu táwọn ti wá gba hadith irú narrator yẹn wọ́n disparage outrightly gbogbo kí ni wọ́n fi ń dáàbò bo ẹ̀sìn ni má parọ́ má nàbí ìtànà bí òwú inú ẹ̀sìn. ìjọ tí mọ̀ yẹn bá ti kú láàrin àwùjọ mùsùlùmí ẹ̀sìn wa náà ó di dáwọn ẹ̀sìn kan náà ṣe rí. tó já sí pé nǹkó bá ń wọ̀ ló máa ń ṣe nínú ẹ̀sìn kò sí checkmating. mo wò ó lórí Facebook ńjọ́ kan tí kan nu wọn sọ fún ọmọ ìjọ ó ní tó bá ṣe pé ó gbà ń gbọ́ gẹ́gẹ́ bí saviour òun ó sun ńlá látàyé ní òsì níjó yóò sì wọ paradise ní ó kìlá pé paradise ìjàmbá tó pé paradise àlìjẹ́nà ní jẹ́ bẹ́ẹ̀ paradise ọmọ ìjọ náà sì gbà wọ́n sì ránṣẹ́ fún petro àti sáná láàrin gbogbo ọmọ ìjọ ó sì tẹ orí ilẹ̀ ó sì wẹ̀ pẹ̀lú petro ó sì júlẹ̀ síra ìjọ tó wá ní tẹ́yìn tẹ́yìn nípa àwọn ìrò àwọn ọmọ ìjọ tẹ́rí wọn pàpà pé nẹ́sàáyé lọ bọ́kọ rẹ̀ lórí pé ìyàwó rẹ̀ ti ń jóná látàyé o ọkọ ló sáré wá kó wá rẹ́sù ìyàwó ẹ̀ fẹ́ẹ́ mo ti ń ka kí níyẹn mò ń rẹ́rìn bẹ́ẹ̀ nínú mi sì ń bàjẹ́ dogmatism ti wá wà lọ́dọ̀ àwọn ilé ìtẹ́lẹ̀ yìí dogmatism kò sí rẹ̀ ní Islam ẹ rí i pé ńgbà tí a bá parí ìdánilẹ́kọ̀ọ́ ní ìsìn àyè ìbéèrè ó jáde àfa eléyẹ wí kílẹ̀ rí rẹ̀ bóyá ìrántí ni everybody ló wá challengeable nínú Islam ó kàn ní kíni ó ní ẹ̀kọ́ gbogbo kéèyàn kó gàǹgà kó gbòǹgbò tó nú ẹ̀sìn ẹni tá a bí léèrè ni pé yín tẹ́ ẹrú ìbọlẹ̀ ti rẹ́rìí rẹ̀ ó kàn ní kíni ó lẹ́kọ̀ọ́ àmọ́ ńgbà náà kíní kan tọ̀hún kíní kan ráwọn eléyìí ẹ̀ lè mọ̀ challenge wọn kí láàrin ní challenge wọn sáwọn ọlọ́run fún fẹ̀sìn kọlọ́run fẹ̀sìn kọlọ́run yìí á challenge wọn mọ̀nà tẹ̀bí tẹ̀ ń kọ́ wa lọ ìkílẹ̀ a lè fẹ́rìnyìn fẹ́rìnyìn ká bá tara rẹ̀ wọ́n náà. alimami Shafi'i alayhi rahmatullah wọ́n bẹ ní kálẹ̀ ńjọ́ kẹfẹ́ látàwọn ọmọ kéwù wọn wọ́n sì láìpẹ́ máa debate pẹ̀lú àwọn ọmọ kéwù ní tí mo sọ yìí ní ẹgbàá bọ̀rọ̀bọ̀rọ̀ o mo ń fẹ́ nu debate mi o wọ́n debate ìkànnì àwọn ọmọ kéwù wa ní ẹ wá yàtọ̀ báyìí báyìí nínú Quran ṣé kò ta kò tẹ̀ ń sọ yìí wọ́n mú sáfì wá dákẹ́ ń wá káyà yẹn wọn ní ah, jazakallahu kullu khair ọlọ́run kó bá ń san ọlọ́sìn dáadáa ṣẹlẹ àwọn ọmọ tó tó kù kírun wọn náà pọ̀ bẹ́ẹ̀ náà lẹ́nu inú bá bí wọn wọn wá fìdí nù hàn lójú náà mùsáfì rẹ ìgbà tó ń gbé mùsáfì lọlé tán náà wá gárí mọ́ ọmọ tó kù yìí ọmọ tó náà jọ ni wọn pe ìwọ ìbòrò fẹ́ tò sí lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù ṣáfì sọ pé níta ìrìn sọ nípa ẹni tọ́ náà nù. ṣe ìwọ ọjọ́ òní wọ́n bẹ̀rẹ̀ pé onímọ̀ tó kíní ni. ṣe ibo ni wọ́n dé ìmáàmù ṣáfì àlùmọ̀ gan gbà wípé ìmáàmù ńlá ni. ìwọ wa ìmáàmù náà wá juwọ́lẹ̀ fún wọ ìmáàmù wá juwọ́lẹ̀. sọ pé níta ìrìn sọ lẹ́ni náà nìyẹn àwa brothers and sisters ká bẹ̀rù ọlọ́lá ara wa kò sẹ́ni tó kọjá àṣìṣọ kò sẹ́ni tó kọjá àṣìṣe ẹ̀kọ́ lákàn gbọ́dọ̀ ní ìgbékalẹ̀ ọ̀la gbọ́dọ̀ ní tí ò ní jọdún gba wípé akànmọ́mọ́ fẹ́ àtàkì ẹni yẹn nítòkàn náà wà nìyẹn. ọmọ tó yìí wá sọ̀rọ̀ kan tó lágbára ó ní innal imama shafi'iyya habibuna lakin al-haqqa habu ilayna min. ó ní mọ́mù ṣáfì yìí olólùfẹ́ wa ni wọ́n àfáà wa ni wọ́n a sì fẹ́ràn wọn gan ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ ọlọ́run a nífẹ̀ẹ́ sí ìjà wọn lọ gbogbo mùsùlùmí àbí ìkọ́ ní òun máa wà lìjẹ́ náà òdodo tó o tẹ̀lé lára ànábì lára ọlọ́run ní òsè kíni ní mo wà lìjẹ́ náà tó gbogbo ilé lábẹ́ al-amru bil-ma'ruf wan-nahyu 'anil munkar bákan nínú àwọn nǹkan ẹ̀ṣà tí ń fún wa lè ṣe ìnáwó jama'a tarukuhumul khusumat fi ddin aw al fi ddin. ومجانمة أهلها وعدم احترامهم وترك الجدال والمراء في مسائل الحلال والحرام ودخولهم في الدين كله nínú àwọn nǹkan ẹ̀ṣà tí ń bẹ fún àlùsùnà ẹlẹ́ẹ̀kẹta gbogbo yẹpọnyẹrin inú ẹ̀sìn wọ́n máa ń jà fún wọ́n máa ń jà àmì wọ́n máa ń gbé jùlẹ̀ gbogbo tí ń jẹ́ ìyapa inú ẹ̀sìn àbí rògbòdìyàn inú ẹ̀sìn ìmọ̀ ń tara tí ń jẹ́ bíbí àjáde ìbáṣepé gbogbo mùsùlùmí dórí dúró lórí ntọ́lọ̀ sọ tánàbì sọ ni kò ní fìyàpa ẹnu púpọ̀ ṣùgbọ́n tí fìyàpa ẹnu tó pọ̀ káàkiri tí ò lálàmọ́ láwùjọ mùsùlùmí lónìí káàkiri àgbáyé kó wá ti gbé kìtáàbù sẹ́gbẹ́ kan wọ́n ti gbé súnà sẹ́gbẹ́ kan ìfẹ́ lónìí kó wá ti ń ṣe ẹ̀sìn tó gba àwọn nǹkan yà lùsùn náà máa ń jìnà sí ìfẹ́ nínú ẹ̀sìn wọ́n ń jìnà sí yányá bó kọ́rọ̀ le tó tó bá ti gbọ́ ẹ̀rí sami'na wa ata'na kódà bí wọn ò tí ì lágbára àti lè ṣe nǹkan yẹn wọn ò ní takò kí wá sí yẹn nìkan gbogbo àwọn onífẹ̀ẹ́ inú ẹ̀dá alùsùnà máa ń jìnnà sí wọn ni wọn ò tí ì sàkọlé wọn wọn yẹ wọn sí. gbogbo ẹ̀tàn máa ń pè lẹ́fà tó já sí pé ntọ́lọ̀ ń pè ní haram ó pè ní halal ntọ́lọ̀ ń pè ní halal ó pè ní haram alùsùnà ń jìnnà sírò àwọn àfáà bẹ́ẹ̀ ni bó ti wù kó dá láhán tó bó ti wù kó mọ̀rọ̀ gbé kalẹ̀ tó bó ti wù kó kọtíra tó ẹ jẹ́ má àpèjúwe kan wá lórí ẹ̀ àwọn àfáà ọjọ́ kìíní àná wọn ti sọ̀rọ̀ lórí ẹ̀ sí àfáà sí i alimami Tabari yọ alayhi wa rahmatulah. báyà kan bẹ nù Suratu Nisa tó lọ ní zala aleikum. أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا من سورة النساء tọ́lọ́run fi ń kan ní kun ọ̀rọ̀ fẹ́mi àti ẹ ká tẹ́tí sọ́rọ̀ rẹ̀ gbogbo ẹni bá ń láti fi meet up target tiẹ̀ kí o sì wa sáwa ọlọ́run ní ẹ̀jìnà sí wọn o. ìgbà tán bá ń dọ́rọ̀ mí lẹ́yìn ìgbà náà ẹ lè máa dá sí wọn. àmọ́ lọ́rọ̀ náà tó bá ti ń sọ sí wọn. mọ́mù tó bá rí ní sẹ́ẹ̀rí àyà yìí ó ń jẹ́ ẹ̀rí tó farahàn lórí kámọ́mọ́ jókòó gbogbo ndidi a musulumi mùsùlùmí láyé à gbogbo oníwà kókì mùsùlùmí à lásìkò tí wọ́n bá ti ṣiṣẹ́ aburú wọn ó jìnà sí wọn. àti tó o bá mọ̀ wípé bóyá ìsúnmọ́ ló bá ń lè rí àtúnṣe ṣe nìkan ẹni yìí ń ṣe tí ò dánú ṣe ń o ìwọ ni wọ́n kàn ń wò pé tó ń bíjà gẹ́gẹ́ tí ń fi ìfẹ́ ẹnu tìrì ń ṣẹ́sì. ìtọ́lọ́run sọ tí àwọn iṣẹ́ ọlọ́run sọ alẹ́sọ̀láàtò sàlámù hàn sí lórí ọ̀rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n ó gbé ìfẹ́ ẹnu rẹ̀ ga ó fún ìfẹ́ ẹnu rẹ̀ ní superiority lórí òfin ẹ̀sìn. sírò ẹni ò láti súnmọ́. àmẹ́ tó ṣe pé ń ṣe àwọn kan tí ń ṣe bí wọ́n ṣe rí sí kò yé ni àní ń ṣájìnà sí o á súnmọ́ á fẹ̀rí hàn ẹ̀sìn ìdí èmi mọ ni mo fi kò dáa kò ní ṣe mọ́ torí kó fẹ́ ṣe lọ́hùn àìmọ̀kan ní kóbá tí ò fi rí tọ́lọ́ àwọn ọba tí mo ṣe yẹ kó ṣe àmọ́ ń bídíà bó o bá ṣe ń súnmọ́ láti máa dìbéètì ẹ̀ ni ó sì máa dẹ́ ìjú lẹ̀ kalẹ̀ fún wọn náà tó o bá padà múra pẹ̀lú ìtakùrọ̀sọ tó ń bá ṣe yẹn yóò padà wọ́ lọ bí tó náà wà. àwọn bá fi sọ pé ẹ má jìnnà sí wọn o ó ń bídíà ìdá jìnnà sí wọn ni. eléyìí àkànmúwá ní ṣókí ni gbogbo àwọn àáfàá sálàfù pátá àti ìrí àkọọ́lẹ̀ wọn tí ń sọ fún wa ó fẹ́ máa bó ní bíbí àṣe a sì mú pèníjà ìwà fún gbogbo olùpèpè sí mọ̀túnà kó bá mẹ́rin rẹ̀ jáde pé ń bẹ nínú àwọn sálàfù àbẹ́ arí ẹ̀rí nọ̀rọ̀ nọ̀rọ̀ ànábì tó fi yé wa wípé a lè máa lẹ̀ dí àpò papọ̀ mọ́ ẹni tó jó ń bíbí à ìbùsẹ̀dá wa kò sí wọ́n sá fún wọn ni. ó lè débi pé Ayubu Sukhtiyani nínú àwọn àyímọ̀ dáadáa ni wọ́n wọ́n bí díẹ̀ kan wá bá wọn wípé dákun bó tẹ̀ nǹkan jẹ́ nsọ́nù tèmi náà mọ̀ nú ẹ̀sìn ó nílà nínú kó kí n dìde àbí kó dìde kó mọ́ lọ. mi n tiẹ̀ fẹ́ tẹ́tí gbọ́n tó fẹ́ sọ rárá. àwa lẹ́nìí ńgbà tí wá jòkó tí ta gbọ́ ìgbọ́kúgbọ́ bá ń ọ̀rọ̀ wá wa lójú pé ah kùsà wa mọ́tì kìlọ̀ wí bẹ́ẹ̀ gbọ́rọ̀ ni ah, eh, wọ́n má dìísì wá ẹ má yanjú rẹ̀ fúnra rẹ̀ wọ́n ti lọ mọ́tì ẹ̀dín sọ̀rọ̀ wọn. torí pé kò sọ ń bí díẹ̀ àkàláyé kí ẹni mà wọ́n mọ ní tí wọ́n ọmọ yẹn jù lọ wọ́n sì mọ àwọn ha tí wọ́n lè kó wá tọ́lá bẹ̀rẹ̀ sí kó kalẹ̀ òní lè yọnu rẹ̀ láyé àwọn òrújú àwọn èèyàn sì fọ́ nìkan ẹlòmíràn ni mò ń gbọ́rọ̀ wọn sọ ni tí ó bá wá gbọ́ tó kí ló fẹ́ ṣe sí i so jẹ́ kan nínú àwọn àáfàá tó lè rẹ̀ fún àbúrò wọn ó nímọ̀ léèmà ní ẹ gbódòdó ọ̀rọ̀ kírun gbàwẹ̀ sílẹ̀ mo ṣe kó o sí kó o kú lórí ẹ̀ kó o rásì jẹ́ náà ọlọ́run bá wọ̀ ọlọ́run gbé sẹ̀yìn rẹ àwọn àáfàá tí wọ́n nímọ̀ bí wọn ẹgbẹ́ wọn mọ̀ rẹ̀ fún ti ara wọn ẹgbẹ́ wọn gbọ́rọ̀ ara wọn. ìgbà tí mo sì wà sí student ní al University ńlọrin ẹnìkan fún mi ń tíra kan kí n fi èmi sẹ̀ǹsáǹpù fún ọ kó fi lè jìnà tó ń bí díẹ̀ láti máa gbọ́rọ̀ wọn jìnà sí tíra wọn láti máa kà bó o bá gbọ́ àwọn eléyìí tó o kà kún gbogbo àwọn dangers tó o bá ń come across nínú ọ̀rọ̀ ìgbàgbọ́ ìwọ fúnra rẹ ló fà ó ó fún mi ní tíra yìí lọ́jọ́ Friday mi ì lè gbàgbé topic tíra náà ni àṣìyàtú umahali sunna wal jamaa ó kọ tíra yẹn nìyẹn ìgbésí àgàgà ni ahli sunna wal jamaa. bóyá ẹni náà fẹ́ fi tẹ́sì mi ní mi mọ́ ọ wá ní ibùdó ọ̀rọ̀ jí amáka o wọn ò pé níbi tí mo dé ilé mi níbi ìmọ̀kéwì ẹ wà fún mi kíra ẹ wà ní maka tí èso oògùn pé oògùn eléyìí wọn ètò oju ó bá tó ojú rẹ ó fọ o oògùn náà ni láwa wọn fi káàkà tí ń bẹ nú ní mo ti mo bá ìrújú sì dé bá mi nínú islam nípa abubakar ìrújú dé bá mi nínú islam nípa amúrò àti osman ṣé wọ́n rí mo wá wá disturbed mentally téèyàn bá rí nǹkan yóò mọ̀ pé ẹni yìí ń kankan ṣe ó wá di kí mo wá wò ó pé abubakar ṣé ṣé islam rẹ̀ náà sì gbádùn báyìí mo fi ọlọ́run búra sí àwọn tí wọ́n súnmọ́ mi kí wọ́n mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ sí mi tó rárá mi ò yá kíní yẹn ń lọ ń bọ̀ lọ́pọlọ mi ni mo délé mo gbé jìṣẹ́ gbẹ̀ kíní kí kíní kan ò bá ṣe kíní kan mẹ́rin tó ti fílẹ̀ ọ̀sán nípa rẹ̀ mi ì ká mọ́ lóòótọ́ àmì tí mo ti kà èmi sì sí nǹkan tó ṣe pé tí má ti gbọ́dọ̀ tí má ti mú sórí kéde tè lọ tí má ti tàn kan náà kéde tè lọ ibi tí sísá ìtọ́nù wa burú sí jẹ́ máa mùsùlùmí tí má ti wá ń kírun làwọn òròrí yẹn ó wà ìmọ̀ọ́mù ó ti lọ rùkú mi ì tí mo lọ rùkú wàláhi lálẹ́ ọ̀rìn mo jẹ ìrora rẹ̀ fún ìdí bíi mẹ́ta. ìgbà yẹn ti ẹ̀sìn yàn mí ní ìmáàmù níbì kan ní ilé kírun fáwọn èèyàn because ń ṣe mistake ni tí máa ń lọ yóò kàn umoru mùsùlùmí wọn àwọn yóò kàn ṣe lórí irun ni lórí irun fún mẹ́ta ń ó wá dá tìrà padà fún ẹni tó fún mi bó ṣe ní mi tí mò ń bọ̀ mo ti ń wò ó pé à ah, kìí ṣe nǹkan kan máa ló ṣẹlẹ̀ sọkùnrin mẹ́wàá ti ṣẹlẹ̀ sí i jẹ́sàkùn lọ kú làkàì ẹgbà ẹlẹ́rú kú tẹ́ gbé fún mi mo ní ẹ ti kà á mo ní bẹ́ẹ̀ ni mo ní mi ti ẹ̀ka yìí tó pọ̀ oye péyì tí mo kà ń bẹ̀ péré nìyí àmọ́ pọ́ìsì ni kódà kò sọ nǹkan kan kọ́lọ̀ kó máa ń tún nìyẹn náà ṣe. ó sì mú lọ sínú library ó wá lọ kó tírà sọ̀rí Bukhari sọ̀rí Muslim ó kó jáde tí ànábì ṣàlàyé ọlá tí ń bẹ fún Abubakar Umar Usman àwọn nǹkan ka padà tí mo gidi tí wọ́n bá ń sọ fún ọ tó rò fún ọgbọ́n ẹ máa wọ orí sars akànfẹ́ gbọ́rọ̀ wọn náà kákan káṣíráàlì kákan káṣíráàlì. ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tí wọ́n ń kan ní nílùú wa lọ́hùn táwọn ọlọ́kadà ó máa ń blast àwọn èèyàn gan bàbá yẹn máa ń blast àwọn èèyàn gan a máa ń gbádùn ẹ̀ á kọ̀ndẹ́mù ẹ̀ ni á kọ̀ndẹ́mù ẹ̀ àwọn kan máa fi ń ṣe fàájì ni wàhálà wọ́n ti di tẹ̀kìrì lẹ́yìn a ti ń sọ fún wọn gbà náà pé máa lórí ọ̀kadà wọn báyìí wọ́n àṣẹ ni ló mọ̀ gbọ́ èké nìkan iná ni iná ni ó wà nù nọ́mbà tí mò ń wò báyìí ẹ máa ń gbọ́rọ̀ àwọn kìíní máa fa àwa náà mọ̀ but a máa ń gbádùn ọ̀rọ̀ àfa yẹn because ó máa ń kọ́ you know ní ìsìn àwọn náà ti dọmọ lẹ́yìn rẹ̀ torí pé yóò máa jókòó díẹ̀ díẹ̀ díẹ̀ ọkàn ní oṣù lọ́sẹ̀ kínní tó sì máa rọ̀mà ó dúró káwọn náà fẹ́ ṣe kí wọ́n ní àwa ò kì jẹran kí ló dé ẹ̀ ṣe jẹran àwọn tí wọ́n pa yẹn mùsùlùmí ni wọ́n. ìgbà tá ń gbọ́ kí sẹ́ẹ̀sì arákùnrin ní àti fún yín o làwọn sọ pé di etí rẹ àwọn olùmọ̀lẹ́jẹ́ ń mọ gbọ́rọ̀ tí wọ́n bá gbọ́rọ̀ wọn tán àwọn ní antivirus lára ìwọ ò ní èyí tí òun ò pa antivirus yẹn kìí ṣe antivirus ó tún burú ju virus gan lọ torí ògbọ́ tó ń ṣe yẹnu súnà ọ̀pọ̀lọpọ̀ àlùsúnà ni òun mọ tí wọ́n ṣe nu súnà kò sí ẹ̀kọ́ àkìrà kò rí bẹ́ẹ̀ ni kọ́rọ̀ wípé à ń bó níbi dí àṣẹ àbó níbi dí àṣẹ kó tẹ̀ mọ́ wá dá iṣu kalẹ̀ ìmọ̀ ń bà mí nú jẹ́. gbogbo àwọn tí náà àkídà koran tó ṣàlàyé pé jìnnà sí wọn tílẹ̀ ẹ̀fẹ́ sọ́npa rẹ̀ gbogbo ń tẹ́tí mọ̀ pé òòdà wá lógún ọdún sẹ́yìn lọ́dún mọ̀wá sẹ́yìn àwọn kan sẹ́ ìwádìí lè ní wọ́n wá tún rí fíìmù yín wá fún sympathy ní consideration wọn sẹ́sẹ̀ náà wa sallam ọ̀lẹ́ ẹnìkan bá ní ah, Abubakar ní tó sọ rèé Abdullahi bin Umar ojú rẹ̀ kọ́rẹ́ lọ́wọ́ ni ó ní mo ní níta níbi sọ nìyí wọ́n ní níta Abubakar sọ nìyí kódà bàbá mi ń mú ìbá sọ ní tí wọ́n kàn wá nú ẹ̀sìn àwọn ẹni gòkè náà náà wọn ò mú ẹ̀sìn bá a ṣe mú rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ gbogbo ohun tí òun nídìí ká tẹ̀ wò ká tẹ̀ ń ṣẹ́jú kan pàtì panẹ bóyá ó dẹ̀ láìkì kò ṣe pé bóyá ó dẹ̀ láìkì gbogbo àwọn bóyá bóyá ó dẹ̀ láìkì wọ̀nyí ibo lẹ̀rí ẹ̀ wà bóyá má ti ṣe tó kù díẹ̀ káàtó ẹ̀ ṣàlàyé rẹ̀ fún àyíṣẹ́ sì ń ṣeré ìfẹ́nukọ àwọn àfáà nìyẹn o a sì ń ṣe ìpèníjà fúnra wa lé lórí tá a bá rí kẹnu àwọn àfáà tí wọ́n dúró dé inú ẹ̀sìn dasìkò tá a wà yí lẹ́nìí tó ní ẹ̀ lè máa bó ní bídíà ṣe wọ́n yà mú kọ̀díṣẹ̀ àwọn tí wọ́n rò pé ní bíbíà ni wọ́n ti nǹkan òye tó fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ sí fún wọn. abdullahi abdullahi bá sì ṣe eléyìí pẹ̀lú àwọn kàwádìjú àsìkò yẹn kódà nínú àwọn sàábà ọ̀pọ̀ àwọn sàábà kan sọ pé kó má lọ nígbà tó fẹ́ lọ àwọn debate tí wọ́n jagun ní àrọ̀wá nìkan pé mọ́ lọ sọ́dọ̀ wọn mọ́ bá wọn ṣe abdullahi abdullahi bá sì ń mo ṣe ń wò wọ́n ó dẹ̀ pé àwọn tí wọ́n fẹ́ ní ìkànṣe ó dẹ̀ lọ sọ́dọ̀ wọn kódà rí inú wọn nínú àwọn kàwáríjì yẹn tọ́kọ̀ sọ pé ò rí ó ti jẹjẹkújẹ ó ti yó ẹni bó ṣe yó níkùn ó ti jẹ haramu tí ó fẹ́ wá bá a sọ̀rọ̀ ọlọ́run kó o sọ pé kó àkàtúntò náà bá ṣe ò sọ̀rọ̀ ó ní mo dé ni wọ́n ní ìwọ ọmọ àbúrò bàbá ànábì àfọmọ ẹgbẹ́ bàbá ànábì kí ló fẹ́ wá sí lọ́dọ̀ wa ń bí ó ti níbi tá a lẹ̀wọ́ náà mọ́ ìyẹn nira tí mo bá wá rèé wọ́n wá láwọn láwọn béèrè mẹ́ta kan fún un kó bá ti lè dáhùn rẹ̀ àwọn olùpàjù sẹ́lẹ̀ fún un wọ́n sì béèrè àwọn béèrè wọn yìí ó sì dáhùn rẹ̀ more than six thousand nínú wọn ló kù nínú òròrí yẹn tó padà sínú súnà. so condition yẹn nìkan àti exception làwọn afa máa ń fi sí àmọ́ àwọn olórí àwọn àwọn olórí àwọn bídíà ẹ̀pà wọn ti sáàyè wọn ẹ̀ máa ṣe kí ni ẹ̀ máa bá ti yí lọ. nígbà tí wàá dà pọ̀ lónìí ní ìsìn kí ló bí? oore wo ló bí fún àjẹmọ́ mùsùlùmí? nílùú èkó tá a wà yìí àwa tá à ń gbọ́ mi àtàwọn tó tún máa gbọ́ wa lọ́dún bíi ogún ọdún sẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ẹ mọ̀ àwọn tí wọ́n ń mọ̀ ní ẹ mọ̀ wọ́n. àwọn tó ń sí ń bá tara wọn lọ kódà kò síjà oníkà kan ra kódà kò ń ṣe ti tiẹ̀ ni. àwọn ń ṣe were wọn wẹ́rẹ́wẹ́rẹ́ ó ń gbèrú wọ́n mọ̀ ẹ̀ tó àwọn kan sẹ̀ wá dé wọn ní ẹ ṣàṣe papọ̀ ní ẹ kóra yín mọ́ra ní iṣẹ́ ọmọ ìyá mùsùlùmí ó ń súnà lẹ́nìí òun náà rí nìrí wípé kò sí ní tó burú tí chairman local government wa ọba ṣe ń tà ń fẹ́ kálídì protest náà ní lọdụ òun náà lọ́dún mẹ́wàá wa sọ àwọn kan wọ̀nyí lára àwọn ẹ̀ṣà ń fi ma الإمام ابن تيمية رحمه الله تعالى ومن كان مبتدعا ظاهر البدعة وجب الإنكار عليه gbogbo ẹni tó bá jó ń bídíà tí bídíà rẹ̀ hàn pé ó ń ومن الإنكار المشروع امتناع أهل الدين من الصلاة عليه لينزجر من يتشبه بطريقته nínú àwọn ọ̀nà ìtakò nǹkan tí ò dáa tí Islam faramọ́ òun ni kí àwọn ẹni tí wọ́n sì bá yé láti kírun sí la nígbà tó bá kú torí káwọn tó máa fẹ́ ṣe bíi tiẹ̀ tó fẹ́ rìn lànà ẹ̀ kí wọ́n lè gbọ́ bá wí kí wọ́n lè padà lẹ́yìn rẹ̀ wọ̀nyá di irun eléyìí irú ẹni tó lọ́ máa tún fẹ́ pèpè lọ bí irú bídíà yẹn kí wọ́n lè ṣe làákàyè kí wọ́n ṣe bíi tiẹ̀ kò túmọ̀ sí pé ó di kèfèrí àná sallallahu alayhi wa sallam tókù bá kú tó máa ní kó wá kírun sókù la yóò wá béèrè wípé sóní gbèsè tó jẹ máa lóní gbèsè tó jẹ yóò ní ẹ lọ kírun sẹ́yìn yín la èmi ò kírun sóní gbèsè la lórí ẹ̀yà àmà àwọn àdìsí yẹn ò létí wa. ọ̀ràn tó ń bí díà ń dá nínú ẹ̀sìn ó ju ọ̀ràn tó ní gbèsè ń dá lọ. sóní bí nínú ẹ̀sìn tí wọn akírun sílà tó dẹ̀ tó bá fẹ́ wúrú wà bídẹ́ àti ẹ̀ kó òun lè rẹ́ kọ̀kọ́ kó serve as deterrent pé kí ni ò dáná ẹ̀sìn. tó bá ní ẹ jìnnà sáwọn ńlá yín ìtẹ́lómi ó gbọ́ yìí ni pé ẹ̀tọ́ wọn kẹfẹ́ fèrè. tó fi rí bẹ́ẹ̀ ṣé gbogbo ẹni tá a bá ní ẹ jìnnà sí sọ́kè làsọ pé tù ní àmọ́ wà tí ń gbẹ lọ́wọ́ rẹ̀ lásìkò yẹn ó súnmọ́ kẹ́ mọ́ lè rí gbà kó mọ̀ kó ti ẹ̀ràn yín jìnnà sí. jẹ́ safety fara wa ni tó tó bá kó fún wọn lọ́wọ́ tán bọ́lọ̀ ń bá fẹ́ òní jáde mọ́ o bọ́lọ̀ ń bá fẹ́ òní jáde mọ́ o a ní experience ìlú ẹ̀ dáadáa alimam mahir mahran mo pè wọ́n bẹ́ẹ̀ torí ń ta àmọ́ wọ́n mọ̀ nìyẹn ká kò ní Sudan èmi yìí mi lè mọ̀ gbọ́n tí ń jẹ́ tí ń jẹ́ kútúbà wọn torí wọ́n dá láhán wọ́n sì gùd àwọn wa ni wọ́n. ọlọ́run ò gbogbo ara kẹ́ àfa wa níbi ọ̀rọ̀ owó níbi ọ̀rọ̀ ayé kódà tá a bá lọ sí àwọn sítìǹsì wọn tá lọ kéwú wọn kàn dé fìlà kan pẹ́rẹ́ kí mórí náà ni sẹ́mọ̀ pé Sudan lára àwọn ìlú tó pọ̀ jù ní Áfíríkà ní Sudan wà so ó kàn tó séjì kan bìtẹ́lù tí ọkọ ń bà mí sẹ́mọ̀ pé ànábìjá mọ̀ wípé ẹni tó bá nílò akayẹ̀mú mi ní kò yẹ kí àtẹ̀kẹ́ ta lẹ́ẹ̀mejì nínú sàárè kan àbí nínú nínú òwò kan àti sara wọn ní ká tó kò lára wọn tó kò sọ tó fẹ́ gbéjà ìdìbò sínú ọ̀kan wọn ni ọ́ o lè mọ́mọ́ ìwọ́n kàn lè mọ promote ideologies wọn èmi ó mọ̀ pé o ti ń gbé ideology wọn káàkiri o lè mọ́mọ́ ó kàn dọjọ́ kan ni bàbá ní àwọn shababu shababu islami ní Somalia lára àwọn oníròrí kàwádìí yẹn ni wọn ìkànnì wọn wá kú ọmọ Sudan ni ó gba fisa fún Sudan ó lọ bá wọn jagun ní Somalia wọ́n wá pa síbẹ̀ ni mọ́ mahran bá ní wọlọ́ọ̀hì àwọn fọlọ́ọ̀n búra ọ̀dọ́ yìí mujahidu ni kìnnìkan ni kódà tó kú tí wọ́n pa nínú táàsì mọ̀ pé mujahidu ni aago tó dè wọn lọ sójú ogun ìsìn ìṣẹ̀ṣẹ̀. Ah, ah. wọ́n kọ́ pé àfa àwa bó kó lọ́wọ́ ṣe tí wọ́n á tún rí báyìí nǹkan náà ti fẹ́ wọlé. Ah. ni òun ni pé aago ọwọ́ ṣé aago wọn pa ni pé wàláhì tí wọ́n fi gbé sáré tí wọ́n fi gbókù rẹ̀ kú aago ọwọ́ rẹ̀ ń ṣiṣẹ́ ni kì í ṣiṣẹ́ ni ẹ̀rí nìyẹn. àgbà mo ti ń pe àwọn èèyàn pé ẹ dákun afáwa yìí ẹ já bá wọn sọ̀rọ̀ o ó dà pé nǹkan nídìí fẹ́ wọlé o àtẹ́gbà yẹn wọ́n ti ń dọ́gbọ́n pé wọ́n wọlé tẹ̀sí mọ́rọ̀ ọ̀rọ̀ ajé ọlọ́jọ́ òṣèré fi pamọ́ mo lè ti sọ̀rọ̀ látẹ̀yìn látẹ̀kan ní ìsìn kó wá lóò ti mọ̀ bí mo bìlọ́ǹgì sí kò sí èdìbò kò sí èdọ́gbọ́n sí tí n bá yà nǹkan míì náà yìí ti máa sọ náà. àwọn èèyàn sì ń bá wọn àwọn ọgbẹ́ rárá wọ́n ń wọ́ mi ni mi mi sì ní lọ wọ́n ń wọ́ mi ni wọ́n ń jẹ́wọ́ fáwọn ẹ̀kọ́ kan nù wa pé wọ́n ń wá wọn ni <laughs> pé àwọn ò sì ní lọ. eventually arọ́kọ̀ kan hẹ̀rì mọ̀ nídìí àfà àmúlẹ̀ ogun ti dé nítorí ń fa àwọn náà lélẹ́yìí tó bá di pé rédíò station wa á pè ní ìdá àtọ́yé bá àwọn ilé ìkọ́wánu sùúrù rí làwọn wọ́n sì ní àgbákò owó lọ́wọ́ torí pé wọ́n plé àwọn àdọ̀rọ̀ tí wọn àtúnlọ́ba fa àmọ́ ń gbọ́ lẹ́kọ̀ọ́sì yìí lórí rédíò àwọn wọ̀nyí wọn ni àánú òpin ọ̀rọ̀ akídà làwọn kan ń sọ ọ̀rọ̀ akídà rẹ̀. agbábadà kò ní sùdá àfà wọ́n ti dára wọn fún mbélé. Dr Abdullateef jamiu islamiyya wọ́n ti parí akídà wọn ṣe ní first second degree masters wọn akídà wọn ṣe ní third degree PhD wọn àwọn ilé ilé tí ó lábẹ́ wọn ta kọ́ ta kọ́ kìtàbù tàwíìdì iṣẹ́ kabdulwahab kódà àwọn bídíà gan nígboro Sudan wọ́n gbà wípé àfa yìí ní gbogbo Sudan àfa alákìídà ni wọ́n bàtà àwọn náà bẹ̀rẹ̀ ṣèṣì tó pù ẹ̀ wù náà àwọn náà arọ́tùm jẹ́ yìrá ó mọ̀ wọ́n arọ́tùm jẹ́ yìrá ó mọ̀ wọ́n àwọn ń gbọ́ wípé wọ́n ní wọ́n ń ṣe lẹ́tọ̀ wọ́n pè wọ́n ní yẹ́s pé wọ́n gbà pé àwọn gùdù ní profession yẹn lọ́sẹ̀ pé àwọn kẹ́kọ̀ọ́ ò sí láàrin àwọn ju jẹ́ náà lẹ́wọ̀ káwọn kẹ́sùn lẹ́tọ̀ fún wọn kódà àwọn ó sọ tí wọ́n ti tí ò dága so pé kò le tó kò le tó extent yẹn dr abdulateef wúwa mínú fún mi lè yẹ o. kì í ṣe wípé yẹn ká máa ń sí ẹnu gbàgàlà ń sọ̀rọ̀ ó mọ ní téèyàn ń rí dáàbò bo ìgbàgbọ́ ẹ dáàbò bo manhajú ẹ dáàbò bo tó ń gbàgbọ́ nú ẹ̀sìn tó bá rí pé kò sáà sí ọgbọ́n ò gbọ́dọ̀ sọ̀rọ̀ sí wọn ni lọ́ra ṣe lálàyé ọ̀rọ̀ kò ṣe é bú ẹ̀ ń o ẹ̀ báyìí kò dáa. òun ni mo fi ń dáyàn kan lóun jọ́ kan jọ́ sọ wípé ustaz wọ́n ti ń kórìíra yín náà o àwọn ọmọ ìyá náà ti ń kórìíra yín o wọ́n lẹ̀ ń takò ewu ń ti ìta ń sọ ń pa ohun tí ò bá táwọn náà sì ṣàlàyé ta ní tí sọ ara òun náà ń bẹ lára wa tẹ́lẹ̀ o àmọ́ tó ń sọ yóò fi parọ́ mọ́ wa ni. fún ìgbà ilẹ̀ tó lè mọ àlẹ́ ìjẹ́ mi àmọ́ tí wọn bá ti lè sọ̀rọ̀ tí wọn sì fi tí wọ́n ṣe tí ò dálẹ̀ a máa sọ o. mo ní wọ́n á mú kílìpù kan tí mo ṣe jáde tí mo ti pè wọ́n kèfèrí wọ́n ní òsì pé tó máa sọ nípa wọn kàfàrà wọn pa wọn kèfèrí ibo láti pè ní kèfèrí ká pè ní kèfèrí léwu gan kápẹ́ yẹn tẹ̀sẹ̀ rí ìwọ gan tó pé yẹn tẹ̀sẹ̀ rí mo ló kù sí. àwa gan la tó ń há rọ́bà ìwà kẹsẹ̀ rí wípé yẹn. tí ìbá ṣe wípé yẹn ní àṣàṣọ ọ̀rọ̀ tó ẹ̀ sì kọ́ra rẹ̀ ń janu àwọn kan ń bẹ lẹ́kọ̀ọ́ wa yìí ó ti yẹ kí wọ́n ti mú wọn kúrò ní ìsìlámù bẹ́ẹ̀ yìí náà mọ̀ wọ́n. inú àwẹ̀ náà máa ń rìlíìsì inú àwẹ̀ báyìí àwọn ìsọkúsọ burúkú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn èèyàn sì ń kẹnu sí wípé kúrò yìí gan fúnra ẹ̀ tún máa ń dá nǹkan míì gan lẹ̀gẹ̀ láàárín àwọn afáàsùn náà tó tó bá ṣe pé ìpìyàn kèfèrí yá lẹ́nu wọn ó ti pẹ́ láyé tó mo bá ti pè ń kèfèrí tó pé ìsìláàmù ò kọ́ wa lẹ́kọ̀ọ́ káṣà máa pè yàn kèfèrí ṣùgbọ́n ká sọ pé ń bídíà ni ti ń ṣe ò dáa á kó náà túnra rẹ̀ ṣe tó bá jọ ń bídíà kó náà túnra rẹ̀ ṣe so ẹ ti bá ń jẹ́ àlùsùn náà wọ́n gbàròyìn pẹ̀lú eléyìí níparí gbogbo àwọn àfáàlùsùn náà ta tún mọ̀ wà ká tún máa béèrè lọ́wọ́ wọn ní padà dákọ nútọ̀ méjì nútọ̀ alákọ̀ọ́kọ́ òun ní pé àlùsùn náà wọ́n máa ń maintain balance gbogbo ọ̀rọ̀ kí ni sì ń yẹ ká maintain balance òun ni ká má ṣe àṣejù ká má ṣàṣe ètò bẹ́ẹ̀ bá já láti jù ẹ̀sìn ọ̀rọ̀ rẹ̀ ó padà lọ bí ọ̀rọ̀ àwọn kàwárìkì bẹ́ẹ̀ má sì jẹ́ni tọ́rọ̀ rẹ̀ tó bá ti mẹ́sìn fúfú yẹ jù ìpìlẹ̀ ẹ̀sìn gẹ́gẹ́ yóò mọ̀ ń bọ́ ọmọ lọ́wọ́ gan kò ní fúnra mà méjèèjì àrùn ni Islam fi pè wá lọ bí méjèèjì ibi tó pè wá lọ ni n ti bá ń bẹ láàrin méjèèjì n ti bẹ láàrin méjèèjì náà sì ní súnà gbé lọ́wọ́ ajá sí pé ẹni tá a sọ pé súnà rẹ̀ dọ́gba òun ẹni tó sọ pé ntọ́lọ̀ ni a ṣe tánàbí ni a ṣe pẹ̀lú àgbọ́yé àwọn ẹni tí wọ́n ti wájú ló ń ṣe inú ẹ̀sìn ni bọ̀sàtúyà torí jẹ́ kí mọ́r tí ń gbọ́ nípa arákùnrin kan tí ń jẹ́ sọ̀bík bínú làásẹ̀l arákùnrin yìí máa ń wá mọ̀ bàtì ní káàkiri wazariyati zarwa falhamilati wiqra faljariyati yusra gẹ́gẹ́ bí ọmọ lárúbáwá pilẹ̀ ó ní tùmọ̀ rẹ̀ òye òun wá tùmọ̀ káàkiri. mọ́rù ni ẹni tẹ́ ẹ sọ yìí ọlọ́jọ́ ni ó tẹ̀. mọ́ọ̀sì ní sàdúà lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ọmọ rẹ̀ ni ọwọ́

àwọn ọmọlẹ́yìn rẹ̀ ẹ bá ń to àtòrìn tó dáa ẹ kó sẹ́gbẹ́ ni mọ́ọ̀rù lẹ ó lẹ gbogbo ìtúndẹ́láwà ní tó wé sórí jábọ́ mọ́ọ̀rù ni làwọ̀jẹ́tùkọ̀ àlùkọ́n làdọ̀rọ̀ tó ẹnu kọ̀ọ̀kà ká ní bí làwọn ti jábọ́ lórí rẹ̀ yìí mo rí i wípé o parí ni ìbámúrì rẹ̀ kò lọ́rùn rẹ̀ ni tó tó nú àwọn àpẹẹrẹ tó fi máa ń dá wàkàwá ojú ń gbà yẹn ni pé ó máa ń dán orí wọn láti ṣàfihàn pé àwọn sẹ́ẹ̀sì ju mùsùlùmí tó kù tó parí lọ ṣàpé bẹ́ẹ̀ náà ló fẹ́ rí láwùjọ wa máa ń fojú wo bẹ́ẹ̀ ẹni tó bá ti lè dán orí ṣe yé àwọn eléyìí ní mẹ́nì ju mùsùlùmí tí ò dán rí lọ. wọ́n tún fẹ́ pilẹ̀ bẹ́ẹ̀ wọ́n rú wọn ní lára pẹ́rẹ́ wọn ní kání bílẹ̀ ní ṣe sí bọ́ọ̀lẹ̀ lórí rẹ̀ nígbà tí òun ṣe ìyàfọ́ lọ́wọ́ pé ó dán orí ni àjẹpẹ́ kàlógẹ́ làwọn kà wá rí jù ìbá pa ọ́ ni kò wá bá wọn lórí yìí o ó wá ránṣẹ́ sáwọn ìletò rẹ̀ tó jẹ́ olórí sí ó ní mo fẹ́ dá padà báyìí o látẹ̀yìn lọ kò jẹ́ nínú aláwùjọ mọ́ ó kú rádaràda ni ṣerú mọ́rù jára ṣe jù ìjọ ti ń sọ ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn sábà ń bẹ́ ń kalẹ̀ wọ́n ń lé mọ́ bídíà ni ẹ bá ti wáyé tó bá ń lé mọ́ bídíà lẹ́nu wọn wà ní kíni wọ́n ní aláṣẹ jù ni so wọn lára kàkà kíkí ni ó tiẹ̀ wọ́ọ̀sì káàtì ẹ̀ ní déyàn ṣe wà láwùjọ nǹkan lágbára bó o bá tiẹ̀ lè takò wọn pé tí wọ́n ṣe ò kò yẹ kó túmọ̀ dìfẹ́ǹdì wọn that's the worst the worst nìyẹn gbọ́dọ̀ dé dúró yìí èmi ò lákàn àti ilé sọ̀rọ̀ pé tí wọ́n ń ṣe ò dáa tóra wọn ni wọ́n ń kọ̀ǹtróòlù kò wá yẹ kó tún mọ́ wá ṣe kí ni kó máa ṣe dìfẹ́ǹsì fún wọn àbáwọn ta tún wá tún ṣe dìfẹ́ǹsì báwọn ti ṣe dìfẹ́ǹsì fún wọn kankan náà sáàbù kan náà lájọ tún abẹ́lẹ́ subhanahu wa ta'ala kó má ṣàì kún wa dára lórí ẹ̀sìn jù báyìí lọ níparí sáàlù sínú èso níwàárí ni tọ́lómi ó sọ gbogbo tẹ́ ẹ̀ka kalẹ̀ yín ìsìn ẹ̀ka ìwà mọ́ ara àwọn ẹ̀sà tí ń bẹ lára alùsùnà á ní ọ̀rọ̀ wáre kì í sá alùsùnà nìkan ló la kúrẹ́ ní ètò mùsùlùmí máa ń níwà rè so ẹ ní rí tíra kan ní tíra àwọn àfáà súnà tí wọ́n kọ pé lára àwọn specialities alùsùnà ni wípé wọ́n máa níwà rè gbogbo ẹ̀dá ló lè níwà rè bọ́lá máa dìbò yàn èèyàn jẹ́ mùsùlùmí o kò jẹ́ mùsùlùmí àmọ́ lábẹ́ bẹ́ẹ̀ náà onísùnà kì í sá lágídí onísúnà kìí tó ń jàgídíjà gan òun súnà ẹsẹ̀ tí ó mọ jàǹbá àmọ́ náà pé alhamdulillah ibi ṣíríkù àti bọ́ ibi kúfù àti bọ́ ibi àti bọ́ ṣé ẹnu pé mo kàn ń jàǹbá owó olówó yìí máa fi àlásán nìyẹn láà láà tó máa parọ́ mọ́yàn kó wá ní ṣe bí rọ́mù kan pa kò ṣe bídíà náà kò ṣe ṣíríkù náà láà mùsùlùmí èyí kò purọ́ òun súnà mọ̀rọ̀ jìnnà sí rọ́pípa ìwà jàǹbá káfí nǹkan sí yàn lọ́wọ́ gẹ́gẹ́ bí wọ́n ti mọ̀ níbi tẹ́sí ṣiṣẹ́ kó súnà ni ọ́ ẹ bá tọ́jú kẹrin pamọ́ kó máa jàǹbá àwọn èèyàn ló kọ súnà là abẹ́lẹ́ subhanahu wa ta'ala kó tún gbogbo wa sí jù báyìí lọ ẹnu etí agbọ́ yìí kọ́nà kó gbà ní ìbára fún wa la ilaha illallah subhanaka allahumma wa bihamdik ashhadu an la illa anta astaghfiruka wa atubu ilayk.